والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبعوة وبعته سواء المسلمين السؤال لكم إنه ملي النبي محمد صلى الله عليه وآله وسلم كان الله ọ̀lọ́ kó máa bá nàbí wa àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó ń tẹ̀lé ojú lórí tó ń tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ pẹ̀lú dáadáa títí dídá ọ̀gbìn dàlùkìyàm. ẹ̀rín tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. kìí ṣe ọjọ́ accept accept tọ́jú ọjọ́ kìíní nínú oṣù zelkaida ọdún alif wa arba'umi'a wa arba'atin wa thalathina lil hijra eléyìí tó ṣe déédéé ọjọ́ keje oṣù sẹpẹmbà ọdún ẹgbẹ̀rún méjì àti mẹ́tàlá ní ààyè alálùbáríkà yìí mọ́ṣáláṣí ńlá tìlú Ògbómọ̀ṣọ́ ohun tí a bára wa sọ nípa rẹ̀ lónìí ọ̀pàtàkì púpọ̀ òun náà ni tí ó mímì pẹ̀lú rẹ̀ jọjẹ́ mùsùlùmí òun náà sì ni nítorí mú kí ẹni tọ̀hún púpọ̀ láti ṣe Islam nítorí pé ọ̀nà tí oníkálukú wa ń tọ̀ ìgbàgbọ́ kálukú wa ni wípé ọ̀nà yẹn ló lè mú kó wọn padà rí àlùjánnà gbàgbọ́ kálukú onígbé ọ̀nà tó ń tọ̀ iná ló lè jẹ́ kó wọn padà rí àlùjáná wọ̀ kódà gan tó bá tún yẹ̀ wò ní abẹ́ àbúradà ẹ̀sìn Islam yìí ó rí i pé lẹ́yìn tí gbogbo wa tún jọ ń jẹ́ mùsùlùmí àwọn èèyàn tún pín sóríṣiríṣi ọ̀nà míì lérò wípé ìmọ̀ jẹ́ mùsùlùmí ọ̀hún eléyìí tí ọjọ́ kó gbogbo wa pọ̀ kò lè tètè sọ̀nà bóun ó sì rálì dáná wọ̀ fóun eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ kó tún jẹ́ pé wọ́n tún gba ọ̀nà míì tọpẹ́ ká tó yàtọ̀ síta nàbà Muhammad sallallahu alayhi wa sallam wa yatamanna al-jami' min kulli ma hum alayhi an yanalu al-jannah tí kálukú sì ń fẹ́ látàrí gbogbo tí ń ṣe òun náà ní báwo lòun ó ti ṣe rálìjáná wọ̀. àlìjáná yìí ọ̀wọ́n púpọ̀ sílàtúlọ̀ àlìjáná tó sílàtúlọ̀ kò sílàtúlọ̀ yìí ọ̀ọ́lìyà ẹrù ọlọ́run ọba àlìjáná kìí ṣe ẹrù èèyàn ẹrù ọlọ́run ọba sì wọ́n púpọ̀ ọlọ́run dákun má ṣe lè wọ̀ wá. kan. láyé anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n rán àwọn kan níṣẹ́ lábẹ́ àkóso ọ̀kan nínú àwọn sàhábà jíjáde tí wọ́n jáde kúrò ní inú Madina ẹni tí wọ́n fi ṣe fun fún àwọn sàhábà ìgbà tí ó ṣe àkíyèsí gbólóhùn sọ eléyìí ti ṣe gbólóhùn ẹgbọ́rọ̀ sí nínú tó gbogbo tó bá fi pa yín láṣẹ bóyá nǹkan náà dùn mẹ́yìn tàbí ò dùn mẹ́yìn ọba yín láàmú tàbí ọba yín láàmú ọwọ́ á sọ fún àwọn ẹni tí wọ́n ń bẹ ní abẹ́ àkóso rẹ̀ pé kó ní kálukú lọ ṣẹ́gi wá wọ́n ṣẹ́gi ọ̀pọ̀ ó ní kí wọ́n dáná sí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú náà lọ́kọ̀ọ̀kan. tó apá kan nínú àwọn ẹni tó dàgbà ti ń bẹ láàrin wọn wọ́n ní ẹmẹsì ìjà kó sínú náírà o ìdí ni wípé ṣebí torí ká má bàa wọná làṣẹ ń tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam peter wà nílò mbẹ́nu lónìí ṣebí torí ká má bàa wọná làṣẹ tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀wọ̀n náà máa rántí gbogbo gbà tí bí ọ léèrè kí ló dé tó fi tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa sallam èsì rẹ̀ ní pé nítorí kí n má bàa wọná torí kí n lè bàa wọ àlùjánnà ìdí sì ni tó fi jẹ́ pé àmọ́ rí púpọ̀ nínú àwọn sàhábà pàápàá jùlọ nínú àwọn al-A'rabi àwọn al-A'rabi ẹ rí i pé wọ́n wá bá nàbì sallallahu alaihi wasallam ìbéèrè tọ́pọ̀lọpọ̀ nínú wọn máa ṣe ni pé fún mi nírò nípa asẹ́kàn tó ṣe pé tí mo bá ṣe màá rí àlùjánnà wọ̀ fún mi nírò nípa ẹsẹ̀ kan tó ṣe pé tí mo bá ṣe màá rí àlùjánnà wọ̀ bẹ́ẹ̀ sì ni lọ́pọ̀lọpọ̀ ààyè níbi tánàbí sallallahu alaihi wasallam tó náà ti ń polongo ẹ̀sìn islam ní tánàbí fi ń yé wọn ní pé ẹgbà islam nítorí kí dúdú àti funfun nínú àwọn èèyàn kó lè bàa jẹ́ ni tó ṣe é pé wọ́n padà máa jẹ́ ọmọ lẹ́yìn fún yín tẹ́ẹ̀sì fi tara bẹ́ẹ̀ tẹ́ẹ̀ jèrè ayé tẹ́ẹ̀sì jèrè àlùkìyámà torí aljanna yìí ó pàtàkì gan wàláhì nítorí ẹ̀ làwa ṣe kọ́ nípa ẹ̀sìn islam nítorí ẹ̀ nìwọ ṣe ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọba wa nítorí ẹ̀ ìnìwọ ṣe ń gbìyànjú láti rí wípé gbogbo ní o bá gbọ́ òun gbìyànjú láti lò òun sì gbìyànjú láti fi ṣe wa wò nítorí kò wù mí gẹ́gẹ́ bí òtún ṣe wù ọ́ wípé ká parí ilé ayé yìí ká wá parí rẹ̀ sínú ná ọlọ́dà kò má òun náà ni darussalam darussalam ilé ọlá eléyìí tó ṣe pé ọlọ́run bá ti pèsè kalẹ̀ bí àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo alìjẹ́nà òun náà ni ilé ọlá eléyìí tó ọlọ́run bá ti pèsè kalẹ̀ bí àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ni tàbí obìnrin ilé yìí ọlọ́run pèsè rẹ̀ kalẹ̀ dè wọ́n pé náà ni wọ́n wọ̀ tó bá di lọ́la àkúyàmù àwa lè sọ nípa àlùjẹ́nà yìí gba èrò orí wa tàbí àlọ́ táwọn kan ti pa kalẹ̀ nítorí pé àlùjẹ́nà àwọn ò débẹ̀ a sì mẹ́ni tó débẹ̀ ṣùgbọ́n àmọ́ ìpè ọlọ́run ọba ló dá àlùjẹ́nà ọlọ́run ọba tó sì dá ó ṣàlàyé rẹ̀ fún wa nínú alukur'an ó sì àlàyé rẹ̀ fún wa yéké nínú ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'an ó ròyìn rẹ̀ àfi bí ìgbà tó sọ pé èèyàn ń wò níwájú èèyàn bẹ́ẹ̀ ni àfi ká tún padà síde súnà anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam nítorí àtìlẹ́bà sọ nípa àlìjánná nítorí pé súnà anábẹ́ sallallahu alayhi wa sallam ó ṣe àlàyé yéké nípa kí là ń pè lálìjánná àti pé báwo lálìjánná ti ṣe rí nítorí pé anábì wọ àlìjánná rí anábì wọ inú àlìjánná rí torí ẹ ẹni tó bá sì débẹ̀ nìkan ló lè sọ torí ẹ̀ ló ti jẹ́ pé àyè méjì péré ń láti lè rí àlàyé kí ni wọ́n ń pè lálùjánnà báwo làlùjánnà ti ṣe rí àlùjánnà yìí báyìí ilé kan ní tọ́lọ́wọ́n bá ti pèsè kalẹ̀ bí àwọn olùgbàgbọ́ òdodo tá à ń pè ní al-mu'minun ilé kan ní tí Ọlọ́run bá ti pèsè kalẹ̀ bí àwọn olùgbàfàfọ́lọ́ àwọn ẹni tá à ń pè ní al-muslimun àlùjánnà yìí òun náà ni bàbá ńlá wa. anabi adam aleyhi salam inu lọ́lọ́wọ́n bá mú wa gbé iná alìjẹ́nà iná anabi adam aleyhi salam àti yálà wa hawa iná ni wọ́n gbé ṣáájú kótó di wípé ọlọ́wọ́n bá ní kí wọ́n máa sọ̀kalẹ̀ bọ̀ wá sí orílẹ̀ alìjẹ́nà yìí báyìí òun náà ni alìjẹ́nà tá a fẹ́ wọ̀ tó bá di lọ́la kìá yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àlọ́ eléyìí tó ṣe pé wọ́n ń pa nínú àwọn Israiliyat àti àwọn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ nínú àwọn tírà tafsir tẹlumi ọsọ ikú aljanna yẹn ikú ń bẹ ní Aden ní Yemen ẹlòmíì sọ pé aljanna yẹn ó ń bẹ nílùú kan ní ní Hind ní India kò rí bẹ́ẹ̀ aljanna tá a fẹ́ wọ̀ gangan òun tá a ti fẹ́ sọ nípa rẹ̀ yìí ibẹ̀ náà lọ́lọ́run ti ní kí baba wa anabi Adam aleyhi salam kó ti sọ̀kalẹ̀ ẹnìkan ní wọ alìjánná àti kó jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ múmìnì ẹ̀yìn sì máa gbẹ̀yìn ò lè jẹ́ múmìnì àti kó kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà ọlọ́wọ́n bò pèsè alìjánná kalẹ̀ fún ẹlòmíì tó yàtọ̀ sí àwọn eléyìí torí pé ilé ìkẹ́ni ọlọ́run bá kì í sí ìkẹ́ni kankan nínú àwọn ẹrú ẹ̀ àtàwọn ẹni tó gbélé ayé tí wọ́n fi sin lọ́wọ́ ọba wa eléyìí ló fà lọ́lọ́wọ́n bá fi ń ṣe kìlọ̀kìlọ̀ fún wa nínú àwọn àyà alukur'an láti sojú kòkòrò rí i pé gbogbo gbàtí a máa ń bẹ láyé à ń bẹ ní mùsùlùmí ni o. ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. ẹ páyà ọlọ́wọ́n bá ní pàápàá pípáyà rẹ̀ ẹ sì má ṣe gbà láti kú àyàfi ní kókó ẹ mùsùlùmí. ẹni tó bá fẹ́ rálì jẹ́ náwọ̀ ọ gbọ́dọ̀ islam kò sí ọ̀nà àbújá kò sí ọ̀nà míì téèyàn lè gbà téèyàn lè fi lè ṣe alábàápàdé àti rálìjánná wọ̀ téèyàn ò bá jẹ́ mùsùlùmí. ìdí ni tó fi jẹ́ pé àti jẹ́ mùsùlùmí ó dára púpọ̀ ṣùgbọ́n tó dára púpọ̀ sí i pé ká máa kọ́ nípa ìsìláàmù yìí nítorí kí ìsìláàmù wa kó lè bàa jẹ́ àfojoojúmọ́ dámárà èèyàn wa lè wọ àlùjànnà nítorí kó ti jẹ́ mùsùlùmí lásán lórúkọ àbí wọ́n ń pè ní múmìnì lásán lórúkọ láì jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá ọ̀sán nínú alukur'an ó ní alẹdínà amanu bi ayatina wa kanu muslimin udkhulu aljannata antum wa azwajukum tuhbarun yutafu alayhim bisahatin min dhahabin wa abuwab abwab وفيها ما wà الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي urithumuha bima kuntum ta'malun ọlọ́wọ́n bá ròyìn nígbà àwọn ẹni tó wà lìjẹ́nà náà làwọn ẹni tó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ àwọn ẹni tó gba àwọn ayọ̀ ọlọ́wọ́n bá gbọ́ tí wọ́n ṣàtakò sí wọ́n sọ pásọsẹ̀ sílẹ̀ fún àwọn àti ọlọ́wọ́n bá wa wọn ò fìgbà kankan yẹn sí wọ́n sì tún wá jẹ́ mùsùlùmí mo ti gbàgbọ́ ṣùgbọ́n mi ní báyìí ṣe Islam àwọn kan ní wà lìjẹ́nà o mo ti gbàgbọ́ èmi pẹ̀lú yín jọjẹ́ mùsùlùmí àwọn ni ó wà lìjánà bí anna lìjánà ta dàárọ̀ mùsùlùmí nítorí pé àlìjánà ta rí yẹn ilé àwọn mùsùlùmí ni ọlọ́wọ́ máa sọ fáwọn eléyìí pé ó tó lọ lìjánà ta ẹ wọ àlìjánà antum wa azuwajukum tahbaru ẹ̀yin àtàwọn ìyàwó yín ẹ̀yin àtàwọn ọkọ yín ẹ máa dùnnú nínú àlìjánà wọ́n máa wá kó àwọn abọ́ àwọn abọ́ ń tó ṣe pé gold ni wọ́n fi rọ wọ́n bẹ́ẹ̀ náà ni àwọn kọ́pù téèyàn máa fi mú nǹkan tó náà jẹ́ pé gold ni wọ́n fi rọ wọ́n wọ́n á máa kó yín wọn ká ibẹ̀ wọ́n ti máa fún wọn lóúnjẹ òní wọ́n ti máa gba nǹkan tí wọ́n mú ẹni tí wọ́n ń sìn fẹ́ gbogbo tẹ́mi máa fẹ́ bẹ́ẹ̀ nú àlùjànnà gbogbo tí sì máa dùn mójú ní rírí ó ń bẹ nínú àlùjáná ọlọ́run á ní nínú rẹ̀ lẹ́ẹ̀ma bẹ gbére kése ẹ̀ jáde kó mbẹ́ torí ìdẹ̀ra àlùjánnà kò lè jẹ́ ìdẹ̀ra lódodo àyàfi kọjá yàn ọmọ abẹ́ńbẹ́ láìláì torí jẹ́ máa ní lọ sọ́wọ́ ó sì tún jáde ńbẹ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kò sí gbádùn bẹ́ẹ̀ nítorí pé gbogbo gbádùn yóò tún padà di ìyà bá bi ọ́ léèrè lẹ́yìn ọgọ́rùn-ún ọdún pé gbádùn rí ọ ọmọ ó náà ní pinnu rẹ̀ ní ọmọ abẹ láéláé ọlọ́nkọ́ máa ṣe lé wọ̀ wá ọlọ́ni wa tilkal jannatu allati urithtumuha bima kuntum ta'malun ọlọ́ni aljanna ni ẹ o ajogun rẹ̀ fún yín nítorí tẹ̀ ṣe níṣẹ́ idan la tanalu aljannata illa bi rahmatillah thumma bi 'amalik ó lè ra aljanna wọ̀ àyàfi pẹ̀lú òkè ọlọ́run àjùlọ rẹ̀ àánú rẹ̀ lẹ́yìn náà iṣẹ́ tó gbélé ayé ṣe anu ọlọ́run lásán kò lè gbé ọdọ alìjẹ́nà ní ìgbà tí wọ́n bá jẹ́ káfíìr anu ọlọ́run kò lè gbé ọdọ alìjẹ́nà nígbà tó bá kú tó jẹ́ munafiq àyàfi kọ́ ọjẹ́ ni tó ṣe é pé ọjẹ́ musliman àbí kọ́ ọjẹ́ mu'minan ìlò sì lè rà alìjẹ́nà wọ̀ ìwà lẹ́sìn ìwà lẹ́sìn eléyìí ọ̀rọ̀ lásán ni o fẹ́ni tí kì bá sin lọ́n torí pé àkọ́kọ́ wà òun náà ni kò sin lọ́n ẹni tí ẹ̀sìn bá ti yọ kúrò nínú wa rẹ̀ ìwà lásán òtún bá ń tẹ ẹ̀rọ ló ń gbé ká bákan náà ẹ̀rí tí yẹn bá ti wọnú àlùjánnà tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí èèyàn kì í kú nínú rẹ̀ máa o èèyàn kì í kú nínú ẹ̀ mọ̀ kò sí bá a ṣe lè lọ́lá tó láyé kò sí bá a ṣe lè máa gbádùn tó láyé kò sí bí ìdẹ̀ra ṣe lè pọ̀ jaburata lọ́wọ́ wa tó láyé tí ìbànújẹ́ òní máa dorí wa kodò láwọn ọ̀kẹ́ kan láàrin pàápàá jùlọ nígbà tàbá rántí kú tàbá rántí pákó ó sì máa ń pẹ́ púpọ̀ fáwọn bàbá olówó àwọn àwọn kì í sábà jáde sáwọn èèyàn àwọn kì í máa ti ń lọ nínú ìgboro àti nínú ìlú àyàfi tí ọlọ́run bá ní kíjà bó sẹ́nìkan tó súnmọ́ wọn àbí kò tiẹ̀ sí àwọn gangan lára. bí kọ́ máa rẹ̀ kú àbí kí bàbá àbí ìyá rẹ̀ kó kú àbí kọ́ ọ̀rẹ́ rẹ̀ mẹ́tímẹ́tí kan kú gbà náà ló náà bẹ̀rẹ̀ sí ní rántí pé èèyàn máa kú gbà náà ló náà bẹ̀rẹ̀ sí ní rántí pé èèyàn máa kú torí ẹ̀ iná sọ pé láàpẹ ìbẹ̀lẹ̀ làáyíṣu máa dá mẹtìmọ́nà bọ́sẹ̀tẹ̀ lẹ́dàtù wọ́n ní kí ni adùn tó wà nínú gbèsè ayé nígbà tó ṣe pé gbogbo adùnnú rẹ̀ òun náà ní ìbànújẹ́ máa mú kọ́mọ́tò nígbà mi torí kò sí bá a máa gbádùn tó kò sí bá a wà nínú ọlá tó nígbà tá a bá rántí pákó níjọ kan òmìnira ọkọ yẹn ni wọn abẹrẹ sí ní mọ pé àṣẹlẹ ayé ìkọjá máa kankan ikú òsì fáwọn ọmọ alìjẹnà ní ìgbà tí àwọn bá wà aljanna ọlọ́ni innal muttaqina fi maqamin amin fi jannatin wa uyun yalbasuna min sundusin wa istabraqin mutaqabilin la yadhuquna fiha almawta illa almawtata alula wa waqahum adhab aljahim ọlọ́run yà àwọn aljanna ipò tí wọ́n wà àti inú dẹ̀ra ńláńlá tí wọ́n wà ọlọ́run wà fi kún fún wọn o ipe wọn ò tún ní sọ́kúwò máa bẹ̀ ikú ti di òpin látòrí táyé mi fáwọn ọmọ àlùjẹ́nà ìdí nu tó fi jẹ́ pé ńgbà tánàbí sallallahu alaihi wasallam ṣaláṣì Abubakar radiyallahu anhu nígbà tó wọlé lọ bá anabi sallallahu alaihi wasallam níbi tí wọ́n tẹ̀ sí ó fẹnu kó anabi sallallahu alaihi wasallam lójú ó sì sọ pé ó dùn láàyè àti lókù ikú tọ́lọ́wọ́n bá kọ́ pókù náà ló ti kú yìí ó kò tún kú mi mà fún ọ ikú tọ́lọ̀ nǹkan pọ́ọ̀kù náà ló ti kú ìkòsíkú mi mà fún ọ. èsì ọ̀rọ̀ mẹ́mẹ́ fáwọn aláìgbàgbọ́ wọ́n sọ pé táwọn bá kú àwọn tún lè padà wá bí kó wọn padà wá lọ́bọ àbí kó wọn padà wá lé ayé lálàbà wọn àbí kó wọn padà wá lé ayé lálàǹgbà àbí kó wọn tiẹ̀ padà wá lé ayé màláìkà àbí kó wọn padà wá lé ayé lẹ́ni rere ìgbàgbọ́ tí wọ́n ní pé tó bá kú lẹ́ni rere ọ̀ padà wá lé ayé láwòrán tó tún dáa ju ètò tiwa lọ tẹ́lẹ̀ tọba wa kú lẹ́ni burúkú wọn padà wá sílé ayé láwòrán tó burú tayọ etí wọ́n wà tẹ́lẹ̀ eléyìí tí yorùbá náà ń pè ní àkúdàáyà lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn ẹni tó máa ń nígbàgbọ́ ọrú eléyìí mùṣírikù náà ni wọn o àwọn ọ̀sẹ̀bọ ni wọn kò sí nínú gbàgbọ́ àwọn àtọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹyìn láti dọ́tọ́ náà ti sọ tíra kalẹ̀ àwọn ẹni tó ń tẹ̀lé tíra tó ń tẹ̀lé àwọn ànábì ọlọ́ kò sí nínú gbàgbọ́ tiwọn wípé téèyàn bá tún kú yóò tún padà wá sílẹ̀ ayé yìí nídàá mi alùpùpù nìkan kú nísìn àsìkò tó kú sí ó kú lọ́mọ ọba ni ẹ máa wá ṣe dárò ẹ dorí kodò ẹ máa jẹ pé ha ikú mà dóró òjò jọba tẹ̀sí màkìtì máa ń bẹ láyé dandan náà ní jọba ọba ni tó ọba ọmọ ọba pọ̀ jọba báwo ló ti wá jẹ́ ńgbà jọba ẹ wá sọ pé nígbà tó bá tuntun lé ayé wa ìwọ lágbájá ọba nìkan ọ̀yàn mọ̀ èèyàn mọ̀ ọba mọ́ bó náà ti ń yàn sákòtì ìbò àti kálukú ń sọ́ọ̀bù òsìkò tó wà gbogbo yẹn ìgbàgbọ́ àwọn kèfèrí ni ìwé wa kan náà ni chance ẹ̀yọ̀ kan lóní tó bá ti lè lose ẹ̀ lose ẹ̀ nìyẹn wọn kì í ṣàtúnṣe níjọ́gbìn dàlùkìyàmù ẹnìkan sọ ikú tó ń bá kú kí wọ́n sọ àgé sínú sàárè òun nítorí pé tó bá jọ́gbìn dàlùkìyàmù nígbà tí gbogbo nǹkan bá dojú sún yàn òun ọmọ ọyàn àwọn náfìlà kó tó di pé fáìlì tòun náà déwájú insha allah insha allah nígbà tí a sọ pé khamsina alf sana wípé ìbùbù jọ́gbìn ní alqiyam wọ́n dà gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ọdún ni fifty thousand years ẹ wòye náfìlà tó wọ́n yàn kó tó di pé fáìlì tòun bọ́ wájú ọ̀ ń tọ́ra jẹ gbogbo ìta bá ti ṣe tá a fi kú náà ni lẹ́yìn tá a bá ti lọ tán kò sí àyè àtúnṣe máa wò. torí di eléyìí báyìí àlùjánnà yẹn tí a bá ti wọ kò sí kú mbẹ́ mọ́ eléyìí lọ́yẹ kémi pẹ̀lú rẹ̀ ọmọ àdùn kí esi ilé ayé àlùsẹ́niyà ètò ti pé ọ̀tàn kò sí tẹ́lẹ̀ àìsí máa ní ó sì gbẹ̀yìn ilé ayé yìí kò sí tẹ́lẹ̀ àìsí máa ní ó gbẹ̀yìn rẹ̀ torí ẹ̀ wọ́n náà rí pé ò tẹ́lẹ̀ ó sì ti ní nìsín àìní máa náà ní ó gbẹ̀yìn rẹ̀ o ti jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ ọ̀ ń jẹ́ nǹkan ní ìsìn àìjẹ́ nǹkan kan máa ní ọgbẹ́yìn rẹ̀. wa kullu ma lahu bidaya fa nihayatuhu mahtumah. gbogbo nǹkan tẹ́ bá ti di tó ní bẹ̀rẹ̀ láyé ìparí rẹ̀ dájú o ìparí rẹ̀ dájú pọ́pẹ́ bọ́yá yóò dìtà. ilé ayé yà á kú ń bẹ̀ ṣùgbọ́n lálùjánnà kò sí kú ń bẹ̀. limadha nítorí pé ìjẹ́ra yẹn kò lè pé àyàfi kọ́mọ́sì kú ń tíkú bá tún wà ń bẹ́ẹ̀ wàhálà yóò ti pọ̀ jù ikú tó wà nílé ayé tá a mọ̀ pa kù tá a sì mọ̀ pé gbogbo tá a bá rí kó jọ nínú ilé ayé kó síbi tá a kù lọ ẹ wò bí kánjú kánjú kánjú bó ti ṣe dàgbésí ayé wa rú tó torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wò pé màá kú màá kú mo lè kú at any time torí ẹ̀ mọ́ gbọ́dọ̀ sọ̀nà kó wọ́n tẹ̀ lọ́wọ́ ah bàbá kó wọn wá gbogbo nǹkan dàrú o ó sì mọ̀ pé òun ó ní kú nǹkan lójú kó wọn máa kan lójú. ókèé ikú gan lójú kan máa kan lójú kó wọ́n yàn tẹ ọ lọ́wọ́ lòun ti sọkútọ́ bá tẹ ọ lọ́wọ́ níbi kan tó kú lọ ó ní bẹ́ẹ̀ ni òun níbi kan tó ń kú lọ ṣùgbọ́n tó bá ti wà lárọ̀ọ́wọ́ tó òun táwọn ẹni tí ó jogún òun ní àná ó sì jogún ẹ̀ la hawla wala quwwata illa billah. sọ èdè ni tó fi jẹ́ pé oríire fáwọn ọmọ àlùjẹ́nà ọlọ́wọ́n ọba mẹ́sìlẹ̀ ìwọ̀ tiwa náà ikú ń bẹ nílé ayé ṣùgbọ́n kò síkú nínú àlùjánnà a sì ti sọ ipa àwọn anábì ọlọ tó ń jẹ́ wọn ti ṣe ga tó kò sí kanu wọn tó fẹ́ kú kò sí kanu wọn tó fẹ́ kú ńgbà tí kú dé ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá mú sẹ̀sà láàrin kọ́ máa bẹ́ẹ̀ lé ayé lọ àti kó kú ànábì sallallahu alaihi wa sallam sẹ̀sà ó ní kò sí ànábì kan tí àsìkò kó dé bá àyàfi kọ́ lọ́wọ́n bó mú sẹ̀sà láàrin kọ́ máa bẹ́ẹ̀ àti kó kú ànábì sí sẹ̀sà ó ní arọfíìkì àlẹ àwọn alábàárìn tó ga jù ni mo fẹ́ wà láàrin àwọn alábàárìn tó ga jù ni mo fẹ́ wà láàrin ẹni pé àwọn èèyàn wọn èso alábàárìn tó ga jù àwọn tó ti kú nínú àwọn ànábì Ọlọ́run àwọn aránṣẹ́ Ọlọ́run àwọn sadiqina àwọn shuhada àwọn salihin àwọn arọfíìkì àlẹ alábàárìn tó ga jù àárín wọn mo fẹ́ wà nítorí àyíṣà gbọ́dọ̀ ànábì ń sọ ọ̀nà fi sáyé lẹ̀ torí ẹ̀ anabi ibrahim aleyhi salam ṣe bá rí ní ìgbà tí ikú dé sanabi ibrahim aleyhi salam tí kú sì sọ fún ọlọ́run ní mẹ́mìí wá anabi ibrahim aleyhi salam ó lè mi tí mo jẹ́ khalilu rahman ló tún gbẹ̀mí mi ikú ní bẹ́ẹ̀ ni báwo ni khalilu rahman ní òtún ṣe máa àti pàdé arrahman ẹ̀rí nǹkan mẹ́rin èsì tí kaniláyà khalilu rahman báwo ni ó ti ṣe máa bẹ̀rù àti pàdé Ar-Rahman ah bàbá jẹ́ bẹ́ẹ̀ àjẹpọ̀ yá náà báyìí lànà bí Ibrahim alayhi salam ti lọ anabi wa Musa alayhi salam malayika kú wá láwòrán yẹn Ibn Taymiyyah rahmatulahi alayhi ó nígbà tó kọ́ wá anabi Musa ọ̀dà mà pé malayika kú kó sì wá láwòrán yẹn ọlọ́ọ̀ni mẹ́mi rẹ wá inú bí anabi Musa ìwọ gẹ́gẹ́ bíi tani báwo ni wọ́n jẹ́ sọ́lọ́ọ̀ anabi musa di ìgbàdúgbò ojú màlẹ́kà kú ti yọ̀bọ bẹ́ẹ̀ ni ikú ni ikú ọ̀dà bíi ìwọ náà ni kápẹ́ màlẹ́kà kú sọ fún ọ pé ó pin fún ọ lónìí o mo sì fi yí ọ pé màá mẹ́mí rẹ lọ lónìí a bí ò sí nǹkan kan ó gbìyànjú bí kápẹ́ orí rámú ọwọ́ fún lọ́rùn pé kí ni tá ló ń bá sọ máa a máa sọ fún ọ bí mo ti ṣe jẹ pé ó lọ jẹ ọmọ ọkùnrin ọmọ ọkútó tó báyìí màlẹ́kà kú mójú padà lọ bọ́lọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá sì dojú padà sáyè rẹ̀ wà lọ sọ fún Musa kí Musa kọ́ fọwọ́ lé ẹ̀yìn màálù iye irun tí ń bẹ lára ibi tó fọwọ́ lé o á fi fún lọ́dún kọ̀ọ̀kan sí i màlẹ́kà kú sọ fún anabi Musa bẹ́ẹ̀ anabi Musa pé lẹ́yìn gbogbo ọdún yẹn ń kọ́ ikú náà ni ajẹ́ máa mú mi lọ báyìí kọsẹ́ ẹni tó fẹ́ kú jàmá ẹni tí yà ń jẹ jù láyé ọ̀fẹ́ kú kátó pé ẹni tí ń gbádùn jù kámẹ́sẹ̀ tí ìsùn àwọn ẹni tí kò gbádùn jù kò jìyà jù torí ẹ̀ àmọ́ àkùkù náà ṣùgbọ́n nínú àlùjẹ́nà kò sí kú ma ìdí inú tá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam nàbí sọ fún wa nínú adé ti kan pé lẹ́yìn ìgbà tó máa nábàá wa náà tán táwọn ọmọ àlùjẹ́nà sì wà àlùjẹ́nà tán ọlọ́run wa ni lọ mú ikú wa ikú gangan gangan kí kí wọ́n mú ikú gangan gangan ti ń pa wá ọlọ́run ní kí wọ́n mú wa láwòrán àgbò gbogbo owó ti dá mà ṣebí gbogbo wa náà láàrí nígbà tí wọ́n mẹ́mí wa lọ kálukú ọmọ wa ké nínú àwọn ọmọ àlùjẹ́nà ẹ̀mẹ́jẹ̀ á rí àfẹ́ kínníkínní tún wá wá àwọn ọmọ náà ṣe káàbọ̀ wọ́n láti ń retí ti pẹ́ tí ẹ wá máa mú wa lọ ìyá ìpọ̀. ẹ̀rí nǹkan mẹ́rin mọ́sọ́ ibùkọ́ omi inda qawmin fawaidu àdánwò àwọn kan àǹfààní àwọn mi àdánwò ní rírí kú jẹ́ fọmọ àlìjánná nínú àlìjánná ìdùnnú ńlá lọ́jẹ́ fọmọ aná nínú ná nígbà tí kèfèrí tó bá rí tọ́lọ́ ń ṣe dájọ́ tán láàrin àwọn ẹranko tọ́lọ́ ń gbẹ̀san fẹ́ranko aláìní o lọ́wọ́ ètò ní o tó ti torí pọ̀ ní o tọ́kàn tọ́lọ́ wọn á ní kí gbogbo wọn tún parẹ́ táàrà àwọn ẹranko ìmá àti tí wọ́n yàn kan jẹ tí wọ́n gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ àti tí wọ́n yàn jẹ tí wọ́n fún tọ́lọ́ ní gbogbo dé pẹ̀ náà aṣọ pé kó n pàtó bá rí a ó ṣe òkè lọ́mọ èmi náà máa dé pẹ̀ gan náà ti àti nǹkan àgbàgbé ikú tó wá yọ pé wọ́n là ń retí. wọ́n dúnbù rẹ̀ lágbóni méjì àlìjẹ́nà àti iná ọlọ́run àmọ́ sọ fún ọmọ àlìjẹ́nà ìbẹ̀lẹ̀ yẹn ọmọ wà lọ gbére kése kò sí kú mọ́ ebi náà láti dùn yẹn ẹ̀yin ọmọ náà ìrònú bànújẹ́ sẹ́yìn náà inú nánà lẹ́yìn náà máa lọ wà gbére kése kò sí kú mọ́ wàlà hàwùlà wàlà kúwọ́tà ìlà bìlà kò sí kú mọ́ nínú àlìjẹ́nà sebele iná lọ yẹ kémi pẹ̀lú rẹ ká gbìyànjú láti rí pé àwa náà rí alìjánná wọn kì í rí láì ṣe sùúrù o wọn kì í rí alìjánná wọn láì ṣe sùúrù nítorí pé a ti mà ipá àwọn nǹkan méjì wà nílé ayé bi tó jẹ́ pé àwọn náà ní nǹkan tó lọ́lá jù tọ́mi èèyàn ti ń lépa àti rí mú bóyá kéèyàn lọ́lá kó lówó àbí kéèyàn lọ́lá kó nímà kéèyàn lọ́lá kéèyàn lówó àbí kéèyàn lọ́lá kéèyàn nímà ọlá ńlá ni méjèèjì ẹni tọ́lọ́wọ́n bá bá fún nímà ọlá ńlá lọ́lọ́run fún un ọláyẹn kọjá ń tá a lè fowó rà ọkọjá ń tá a lè fi gba pààrọ̀ fún mi lówó ọgbà máa mi kò lè ṣeé bẹ́ẹ̀ náà ni ẹni tọ́lọ́ wọn bá bá dá lọ́lá tọ́lọ́ ń ṣàánú rẹ̀ tọ́lọ́ wọn bá fún lówó ilé ayé yìí ọlá ńlá ni pàápàá jùlọ tó ní ń bá jẹ́ mùsùlùmí tí sì ń lówó yìí lọ́nà tó dáa wàláì ọlá ni. a sì ti mà pé ìkíníkejì wọn wọn ò ṣeé rí láì ṣe wàhálà kò sí bẹ́ẹ̀ ti ṣe lè lówó tí ò ní ṣe wàhálà kò sì sí bẹ́ẹ̀ ṣe lè nímà tí ò ní jìyà àwọn nǹkan méjèèjì yẹn wọn kì í rí wọn nílé ayé ń bí àyàfi pẹ̀lú wàhálà ẹnìkan á sọ fún òun sí wàhálà tó ń fi lówó irọ́ lọ pa nítorí pé tó bá kó bàbá rẹ lọ bá jogún wàhálà náà ló ṣe ṣé bó ṣe sùúrù tí bàbá fi kú ní pẹ̀lẹ́kùtù ní ìrọ̀wọ́ nírọ̀wọ́rọ̀sẹ̀ èyí ṣe tó ọ̀sá bàbá rẹ ládàá nígbà bó lè tètè lọ́pọ̀ kówó kọ́ wa rí bóòrò owó kó sùúrù náà nì sùúrù gidi ló ṣe pé kí bàbá ó fi kú nírọ̀wọ́rọ̀sẹ̀ kó jogún wa ó sì máa yọ wàhálà tó ṣe lórí ẹ bá wa pín ẹ bá wa pín ẹ bá wa pín à ń sọ pé náà kò tí ì tó pín torí pé àwọn ọmọ kan nínú àwọn ọmọ yẹn àwọn ń ti wọn àti ìgboro ibi tí wọn wà sọ pé wàhálà náà ní gbogbo tó ń ṣe yẹn kó tó di kówó tẹ ọ lọ́wọ́ torí àwọn sọ yìí pé wọlé sọ̀tì sábàlì náà lè dóhùn náà mẹ́sàn kọ́tì wọ́n kì í rówó láìsí wàhálà wọ́n kì í rówó láìsí wàhálà so ìdí nìyí tó fi jẹ́ pé ẹnìkan òní rálẹ̀ náà wọ̀ láìsí sùúrù o á ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ á ṣe sùúrù lórí àti jìnnà sí tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ á wà sùúrù lórí àdánwò àmì wò anábìyà Muhammad sallallahu alayhi wa sallam wọn lọ́nà wọn máa dánwò àwò bàbá ti ṣe gasi làdáwò wọ́n máa ga bàbá ti ṣe gasi làdáwò tọ́lọ́wọ́ gbé kó kálukú ọ̀gá torí ẹ̀ àwọn ànábì ọlọ́run àwọn ló tóbi jù ládàáwò àwọn ló ga jù ládàáwò ọ̀ wá lè ṣe sùúrù ọ̀ ń bara jẹ́ ò lè ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ́run ọmọ pé ńgbà tí ti tán báyìí ìwọ ti pa sọ láti tì ẹni tí ó sì pàtì ìgbà tọ́lọ́run bá kọ́ ní bájọ́ máa ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé tó bá yẹn ní jama jumu'a kò tún ṣe sọ̀láàtù jama mà ìyókù ilé ló ti ń ṣe àti ibi iṣẹ́ rẹ̀ tẹ̀bí wọn mà ikú ọ̀pọ̀ nínú wa ẹni tó ṣe pé kò mọ̀ pé nǹkan kan jẹ́ Islam tó tayọ ká ṣe sọ̀láàtù tẹ̀bí a sì mà ikú ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ nínú wa tó ṣe yí pé wọn ò lè ṣe sùúrù níbi àti sẹ́lọ̀ wọ́n ń sẹ́lọ̀ ní gbogbo ìgbà ni ọtí mímu zina ṣíṣe irọ́ pípa ẹ̀gàn ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀wọ́n nínú ṣíṣe wọn. ẹ dákun báwo la ti ṣiṣẹ́ ra àlìjáná wọ̀ tí wọ́n sọ fún wa pé àwọn amùsùà wọ́n wà àlìjáná yìí àwọn tó ṣe pé wọn ò bìlà tó sì hàn lọ́n ẹrù pé wọ́n ra àlìjáná wọ̀ ni. wàláhì ẹni tí ń ṣe tọ́lọ́wọ́n bá lójú méjèèjì àti kọ́lọ́wọ́n bó tún fanu rẹ̀ kún fún un ra àlìjáná wọ̀ báwo wà lẹni tí ń ṣẹlọ́ọ̀ báwo lẹni tó ṣe pé kò ṣèjọ́ kan gbọ́tọ̀ lọ́n rí kò sì ṣèjọ́ kan pété ànábì sallallahu alaihi wasallam ní nǹkan pàtàkì ẹ dákun báwo ni irú wọn ti fẹ́ rà lùjáná wọ̀ ó lè ṣe sùúrù lórí àdánwò tó dé bọ́ àmì wò kékeré lásán lọ́lọ́wọ́n bá gbé bọ́ ó ti ń bara jẹ́ ó ti tara rẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ wọ́n ní ha ẹ bọ́ lẹ́ ń gbé lọ sóríta ó ní sórí tó à ń bẹ a'udhu billahi minash shaitani rajim bóòlù àti ìrùkọ afẹ́ rálì jẹ́ ńnà wọ̀ láì jẹ́ pọ́lọ́ wọn bá dán wa wò àbí òye wa am hasibtum an tadkhulul janna walamma ya'lam Allahu alladhina jahadu minkum wa ya'lamu as-sabirin báwo lẹ ti rò pé rálì jẹ́ ńnà wọ̀ ní ìgbà tó ṣe é pé Ọlọ́run bá mọ àwọn ẹni tó ṣe jihad nínú yín ó sì mọ àwọn ẹni tó ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ ó sì máa ń tí ò ṣe jihad nù yín ó sì máa ń tí bara jẹ́ tí ò lè ṣe sùúrù síbẹ̀ náà ní kálukú náà kàn ra alìjẹ́nà wọ̀. am hasibtum an tadkhulu aljannata walamma ya'tikum mathalu alladhina khalaw min qablikum massatuhum alba'sa'u wad-dharra'u wa zulzilu hatta yaqula ar-rasulu walladhina amanu ma'ahu mata nasrullah ala inna nasrallahi qarib. sẹ́rù kẹ́kàn bẹ́ẹ̀ sẹ́bọ́lọ́ wọn bá ti ń pa ti ń pòwe fún yín lóríṣiríṣi ó ń pàkíyèsí yín lọ sídìí àwọn tó ti síwájú yín àwọn tó tẹ̀lé táwọn ànábì ọlọ́run ọba lójú méjèèjì tí ò sábòsí tí ò sí mùnásìkí nínú ṣeṣe wọn. dáadáa wò bá wọn támi wò sí wọn lóríṣiríṣi tọ́lọ̀ wọn bá mú kí ilẹ̀ kó mì mọ́ wọn lẹ́sẹ̀. síbẹ̀síbẹ̀ wọn ò yẹ wọn ò gbòkúrò lórí ìgbàgbọ́ òdodo ọwọ́ nǹkan tí wọ́n kàn sọ fáwọn ànábì ọlọ́run ni pétọ̀ ẹni tí a bá tẹ̀lé tọ́lọ́run ọlọ́run ràn wá lọ́wọ́ ẹni tí a bá tẹ̀lé tọ́lọ́ ọlọ́run bọ́ ọ̀ràn wá sí ẹ dákun torí tọ́lọ́ ìgbà wo la ránṣẹ́ náà dé pèsèpá àgbà pé kò ní dé o ìgbà wo ni ó dé lórí kí sùúrù wo tó jákun kí wọn á ló ti wọ àmì wo ló ti sí ọ àdáwọ̀ wo ló ti bọ̀ o sì ti pàtó ọlọ́run ọba ti pátápátá ọ̀yìn ọlọ́run ọba lódì wọn pé kò sí tí ó fi ọ sí torí pé wọ́n ti dàpàtì lọ́wọ́ ọlọ́run wala hawla wala quwwata illa billah aljannatu la tunalu bitamanni mọ̀ọ́nà kárẹ̀ mọ̀ọ́nà kárẹ̀ wọ́n yìí tara bẹ́ẹ̀ wà aljanna o ee wàláhi wọ́n yìí tara bẹ́ẹ̀ wà aljanna ẹ mọ̀ pé torí káwọn èèyàn lè wà aljanna ni wọ́n ti lọ́ọ́ ṣe jihad tí wọ́n kú bẹ́ẹ̀ ẹ mọ̀ pé torí káwọn èèyàn lè wà aljanna náà ṣe kó gbogbo ń tọ́lọ́wọ́n bá fún wọn èyí táwọn ò lè ná sójú ọ̀nà ọlọ́run ni wọ́n ṣe ń ná sójú ọ̀nà ọlọ́run wípé táwọn bá ti rà aljanna ó tó àwọn ẹ̀rọ pé torí pé àwọn èèyàn kún lè ra àlùjánnà ni wọ́n ṣe ń dunnú lórí pọ́mọ àwọn kù nítorí tọ́lọ̀ wọ́n ń dunnú pé bàbá àwọn kú torí tọ́lọ̀ wọ́n ń dunnú pọ́pọ́ àwọn kú torí tọ́lọ̀ torí káwọn lè ra àlùjánnà wọn. èwo làwa rí senari èwo làwa rí senari tí hàlẹ́ kan pọ̀ irọ́ lásán kàkà àwọn là ń bẹ ń bẹ sẹńsẹlárìtì àwọn ẹni tó jìyà tó tó tó tó ṣe pé wọ́n tún jẹ nǹkan míì máa lórí ẹ̀sìn islam yìí báyìí oyè wo ni wọ́n jẹ oyè wo ni wọ́n jẹ ju pé àwọn fẹ́ wà lìjánà lọ wọ́n sì wọ́n jẹ kìnìún àdínì ẹkùn àdínì erin àdínì ọ̀ní àdínì ehoro àdínì alábàáwọn àdínì ìgbín àdínì irọ́ lásán lọ́ba tí wàá jóye ń ọ àmọ́ àwọn òpétọ́ ikú láàrin títà kásì wà lìjánà wàláhì ẹ̀sàjẹ́ ti pọ̀jù nù gbèsè ayé tiwa àti kásì dẹ́kun rẹ̀ torí tí a ń wá lọ́dọ̀ ọlọ́run wàlẹ́ ọ̀hún ta yọ gbogbo wẹ̀dẹ́wẹ̀dẹ́ tà ń sè ọ̀wọ́n tayọ ń tẹ̀yàn lè máa fi tọ̀wọ̀ ẹ̀kẹ́. torí di eléyìí báyìí àwọn ẹrú ọlọ́run ọba lódodo àwọn ẹrú ọlọ́run ti ń bẹ̀rù ọlọ́run lódodo ẹ̀jẹ̀ áfíríkà ní nípa àtàn ìgbésí ayé wọn káwọn náà ò lè bá a bì là ẹrú ọlọ́run á máa bá yẹn tẹ̀yàn bá ń wò pé tá a bá mọ̀ sí lọ́ọ́ mọ̀ tán ọ̀wé ìta bá mọ̀ sí rí ṣe ń bì náà Khabbab ibn al-Arat radiyallahu anhu lọ́dún ogun Badr Ànábì sallallahu alayhi wa sallam ṣe ń sọ fún àwọn sàábé ẹjà sọ́tún ẹjà sósì ẹjà sọ́tún ẹjà sósì lẹ́yìn tó ti bẹ́ẹ̀ lọ́n lóru jọ́ tí Ali bin Abi Talib radiyallahu anhu ó ní kò pẹ́ nìkankan nínú kámpọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní òru ọjọ́ tí ọjọ́ ogun Bádàrú ń pààrọ̀ àti kọjá pé kálukú sùn àrùn sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ọ̀nbẹ̀lọ́n nínú sọláàtù kìyàmù lẹ́yìn tó ṣe ń sunkún aya rẹ̀ sì ń hó àfi bí ìgbà tó mi bá ń hó nínú kòkò sallallahu alayhi wa sallam. pé wọ́n lọ́n tí ìparun bá fi lè dé báwọn èèyàn tó mo kó wá yìí lónìí kò tún sẹ́ni tí ó sìn ọmọ lókè pẹ́. ànábì ń tọ́ka sí pé tí ikú bá fi lè pa àwọn sàábẹ́ ìyàtọ̀ hún ó ti parí ìṣòbó náà lànàbì gbẹ̀yìn ìsìláàmù ọ̀bá ti sí máa torí ìwọ Ọlọ́run wọn ti wọn rún o jẹ ajá àjàlá ní àjàfẹ́gun ẹni kò fún ajá ó ní bẹ́ẹ̀ lànà bí ń ṣàdúrà bàtìlẹ̀ wọn a má anábì wọn sọ fún àwọn sábà pé ẹja sọ́tún ẹja sósì o torí pé tẹ ẹ bá jà sọ́tún tẹ ẹja sósì tọ́lọ̀ ń bá ní kẹ́ ẹ kú sójú ogun yìí ẹ wọ àlìjẹ́nà kan arduha as-samawati wal-ard. ìbú rẹ̀ sísí àwọn sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì subhanallah ọlọ́dà kò má lé má ìfín wa nínú àlùjẹ́nà ní pé ọwọ́ pa aṣọ ń pa rẹ̀ aka nípa rẹ̀ ṣùgbọ́n ojú wa lórí nípa rẹ̀ nínú alukur'an ẹnu wa sọ nípa rẹ̀ nílẹ̀ ayé ń bì ṣùgbọ́n àlùjẹ́nà yẹn ọlọ́dà kò má ọlọ́run mẹ́jẹ kí ti wó rí bíi tàwọn ẹni tó ti pé wọ́n sòfò àlìjáná tó bá di lọ́la kìíyà. sàbẹ̀ ìwà sọ fún ànábì pé ní gbọ́tẹ́ wí. ànábì ní ẹja sọ́tún ẹja sósì kẹ́ ẹ lè bá àjogún àlìjáná tí ìbú rẹ̀ tó jẹ́ fífi àwọn sáma méjèèjì àtìlẹ̀ méjèèjì. sàbẹ̀ yìí sì ń jẹ dẹ̀bínú mélòó kan lọ́wọ́ dẹ̀bínú mélòó ló lè kó lọ́wọ́ látẹ̀lẹ́wọ́ kan mélòó ló lè kó lọ látẹ́lẹwọ́ onítòǹba sẹ̀mí dìgbà tó ń tó jẹ dẹ̀bí nù ìtàn ajẹ́pẹ́ mi ò ń gùn ètò pọ́pọ́ ara rẹ ètò pọ́pọ́ kóso sàbẹ̀ ìwà bọ́ sàárín àwọn kèfèrí wọ́n bẹ̀rẹ̀ sí ní já sọ́tún já sósì bí ti ń sá wọn làwọn náà ń sá báyìí ló ṣe kú sójú o torí àlùjánnà wọn jà ọ̀wọ́n tẹ́ àwọn ọmọ tí ń gbé bọ́ǹbù káyọ̀ àwọn tí ń pààyàn pakúpa o àwọn tó ń takùtà Ọlọ́run tó ń takùtà Nabi Muhammad sallallahu alaihi wa sallam lórúkọ pé àwọn ń ṣe Islam ojú kòkòrò pé àwọn fẹ́ wà lẹ́nà làwọn náà máa ń ṣe yẹn kó àwọn afẹ́ àkànlò fún wọn fatiwa bẹ́ẹ̀ pété bá lọ para ìmọ̀ àlùjẹ́nà níjàre torí pé kálukú ń wà àlùjẹ́nà ní kálukú ṣe ń ṣe tẹ̀rí ti ń ṣe. torí ẹ̀ tó o bá lè ṣe sùúrù kó o lè rà àlùjẹ́nà wọ̀ ọlọ́ni wa jazahum bima sabaru jannatan wa harira ọlọ́run san wọ́n lẹ́san nítorí sùúrù wọn pẹ̀lú alìjẹ́nà àti aṣọ harira tá a bá lè ṣe sùúrù àlìrà alìjẹ́nà wọ̀ ẹ rí i pé ọ̀la alẹ́ ayé ń bùkátà sùúrù báwo wá lọ́la dàlùkìyàmù ń bùkátà bàbá àtìyà sùúrù bákan náà àlìjẹ́nà tá à ń sọ̀rọ̀ rẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ilé kan ní tó ga ilé tó ga púpọ̀ ni la laghwun fiha wala ta'thir ìsọkúsọ ò sí nínú àlìjẹ́nà ọ̀rọ̀ tí sì mú ni dẹ́sẹ̀ fún ìsọ̀nbẹ̀yìn gbọ́ bẹ́ẹ̀ nílẹ̀ ayé ń bí àfẹ́ rírì kúrì àti fẹ́ gbọ́gbọ́ lọ títí. Si ńlọ jẹ́ kí kálukú fa àgbàlá dílé rẹ̀ ṣùgbọ́n tó ń ti àgbàlá tó fàdílé rẹ̀ ń àìmọye ìgbọ́kùgbọ́ lọ́mọ gbọ́ àìmọye sọkúsọ ní ọmọ wa bọ́ létí rẹ̀ bílẹ̀ ayé ṣe rí nu bí ẹ tilẹ̀kùn má rí ti gbogbo fèrèsé bí bá ti wíńdò no bí ẹ bá ti rẹ́díò ó lè gbọ́gbọ́ kúgbọ́ bàbá sí tẹlifíṣàn ó lè gbọ́gbọ́ púpọ̀ ṣùgbọ́n láàrin jẹ́nà kò sí ibi tí ọ̀rọ̀ gbọ́ púpọ̀ ọ̀rọ̀ sọkúsọ kọ̀rọ̀kọ̀rọ̀ tí ó ti wá sí etí ọmọ àlùjẹ̀nà ilé ńlá ni ilé ìtọ́ yẹ kémi pẹ̀lú rẹ ká sojú kòkòrò àti wọ́bẹ̀ ọlọ́ni la yasma'una fiha lagwan wala ta'thima illa qilan salaman salama ọ̀rọ̀ sọkúsọ wọn ní gbọ́ nínú àlùjá ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tí mú ni dẹ́ṣẹ̀ wọn ní gbọ́ nínú àlùjá àlàáfíà fún yín àlàáfíà fún yín iná ẹni tí wọn máa gbọ́ nínú àlùjá náà kọlọ wọn sì lè wọ wọn. tán àlùjá náà yìí àdìsí kan wá nínú sahih imam bukhari àti muslim láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu ọlá nàbí wa muhammed sallallahu alayhi wa sallam sọ ikú ń gbà wá látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run sọ pé a'dadtu li'ibadi as-salihin ma la 'aynun ra'at wala udhunun sami'at wala khatara 'ala qalbi bashar anabi lọ́lọ́run sọ pé mo ti pèsè kalẹ̀ o di àwọn ẹrú mi àwọn olùṣe rere nǹkan kan tó dára tójú kan ò rí rí nǹkan kan tó dára títí kan ọ̀gbọ́ rí nǹkan kan tó dára tí òru wúyẹ́ rí lọ́kàn ẹnìkan ọlọ́ni mo ti pèsè rẹ̀ lẹ́dí àwọn ẹrú mi tí wọ́n jẹ́ olùṣe àwọn ẹrú mi gbogbo alẹ́rú ọlọ́run ṣùgbọ́n làwọn ọba ọ̀dà àwọn ẹni tí yóò fi sí àyè yìí ọ̀dà àwọn ìyàtọ̀tọ̀ ó ní as-salihin li'ibadi as-salihin àwọn ẹrú mi olùṣe dáadáa ìpèníjà ńlá ni àti jẹ́ ẹrú ọlọ́ọ̀ nípa pọ́lọ̀ ń dá wa ṣùgbọ́n sí ẹrú ọlọ́ọ̀ olùṣe rere là wa kálukú kó bira rẹ̀ léèrè ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ń ṣe rere lódodo ṣùgbọ́n bó ti ń fọwọ́ ọ̀tún ṣe rere ló ń fọwọ́ sí bàjẹ́ irú àwọn eléyìí ò lè ra àlìjáná wọ̀ gbogbo rere tó ṣe kalẹ̀ rẹ́gẹ́dẹ́ kárí mi ń bàjẹ́ nítorí pé bó ń ṣe ń ṣe rere lápá kan ó sì fẹ́ kí wọ́n máa fọ rere nípa rẹ̀ lápá kejì. so gbogbo dáadáa tẹ́ẹ̀ pé ìwọ náà náà lọ fọwọ́ ara rẹ fi má wọn náà ló tún ti wó wọn náà lọ ń bàjẹ́ dáadáa tẹ́lómi fọwọ́ ara rẹ má ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn òfófó àwọn àwà burúkú kò jọ́ sẹ́kù fún kò ní jó rírì kan jẹ tó bá dídọ̀ gbẹ̀dàgbẹ̀yà torí ẹ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n jẹ́ olùṣe rere Ọlọ́run pèsè lé ìkalẹ̀ fún anabi wa sọ yìí pé n ti ń jẹ́rìí òdodo sí ń tọ́lọ̀ ń sọ yìí ó tún bẹ nínú alukur'an nínú suratu sajda Ọlọ́run ní fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun ẹ̀mí kan máa ń ti Ọlọ́run gbé pamọ́ fún wọn dáadáa nínú tí máa mú kójú èèyàn tutù kò sẹ́mi kàtọ́ mà nípa rẹ̀ tí ì bá sọ lọ́tọ̀ dáná eléyìí jẹ́ ẹ̀san fún wọn lórí tí wọ́n gbélé ayé sí. àlìjáná tó ń sọ̀rọ̀ rẹ̀ yọ àlìjáná tó ga gan ni o ó sì fẹ̀ púpọ̀ àlìjáná yìí ga ọ̀gá ó sì fẹ̀ púpọ̀ ọ̀gá láyè ọ̀gá nípò ọ̀gá ni ti ń bẹnu ẹ̀ ó sì ga láwọn ẹni tí ọ̀wọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ọsọ nípa alukur'an nípa aljanna ó ní wasaari'u ila maghfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard u'iddat lil muttaqin. ẹ yára o ibi táwọn èèyàn ti máa ṣe ìdíje nu o ibi táwọn èèyàn ti máa so lórí borí nìyẹn o ibi táwọn èèyàn ti máa léra wọn láré ni o ẹ sáré ẹ yára ẹ léra yín láré lọ sí di àforíjìn látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́ra yín láré lọ sí di àlìjẹ́nà àlìjẹ́nà wo ọlọ́run ṣíṣe rẹ̀ ìbú rẹ̀ ṣíṣe àwọn sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì subhanallah wàlẹ́ owó wa ọlọ́run kò ṣe iṣẹ́ àti rí bẹ́ẹ̀ wọ̀ fún wa kó wá fi wá ṣe kòńgé àti ìbú rẹ̀ ṣíṣe sánmà méjèèjì àti méjèèjì ọlọ́run òun pèsè rẹ̀ bí àwọn olùbẹ̀rù falijannatu daarul muttaqin ilé àwọn olùpáyọ Ọlọ́run lálìjẹnà kọlọ ń ti wá lọ́kàn nínú wọn. Ọlọ́run ní sábẹkù ilé àwọn mọkìtìrọtì min rabbikum wa jannatin arduha ka ardi as-samaa'i wal ard u'iddat lilladhina amanu billahi wa rusulihi dhalika fadlullahi yu'tihi man yasha' wallahu dhul fadlil 'azim. Ọlọ́run ní ẹsẹ díje ẹsẹ díje lọ síbi àforíjì látọ̀dọ̀ ọlọ́run bí wọ́n ti ṣe ra mo ṣe ra àforíjì yẹn èmi náà ra àforíjì nítorí kẹ́ ẹ máa ṣe díje nípa rẹ̀ ẹ ṣe díje níbi àtìrá àlìjáná wọ̀ àlìjáná tó ṣe pé sísẹ rẹ̀ sísẹ ẹsẹ̀ máa ti lẹ̀ ni ọlọ́run ló ń pèsè rẹ̀ lẹ̀ dàwọn ẹ̀tọ́ gbòǹgbò àtàwọn aránṣẹ́ òun wíwọ̀ àlìjáná jẹ́ àdúlọ̀ kan látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ máa ń ni tó bá fẹ́ ọlọ́run sàwọn náà lọ́kàn nínú tọ́ àyẹ̀wò lọ́gàá jù náà àlùjáde tani ó sì ráàyè àyè tó ga jù nínú àlùjáde ó náà ní alwasila eléyìí ó sì jẹ́ àyè anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́mi kó ti wá nínú hadith anabi sallallahu alayhi wa sallam ni sayakunu fi ummati qawmun yactaduna fi ducaa'i wa tahaara ara àwọn kan nínú ìjọ mi o àwọn ìjọ máa ta ẹnu àlà nínú àdúrà àti ìmára nínú ìtayọ ẹnu àlà nínú àdúrà onáà nìkan sọ pé wọ́n lọ àlùwàsílà ni ó fún mi o nínú àlìjánnà ó ti tayọ ẹnu àlànà lórí ayé anabi muhammad sallallahu alayhi wa sallam. ọwọ́ nínú hadith láti ọ̀dọ̀ abdullah ọmọ amr ọmọ aoun radiyallahu anhuma ọlọ́run nabi sallallahu alayhi wa sallam sọ pé idha sami'tum al-mu'adhdhina faqulu mithla ma tẹ́ ẹ bá gbọ́ tó lùpèpè fún sọ́láàtì tó ń pèpè ẹ̀yin náà máa sọ ọdún tí ń sọ yìí ti mà yàtọ̀ sí tí ẹ bá débi hayya ala salah àti hayya ala salah tá a máa dáhùn yìí pé la hawla wala quwwata illa billah àbí tó bá yẹ kí salatul fajr ìní wọn ń pèpè fún tó máa sọ pé as-salatu khayrun minan nawm táwọn náà dáhùn bẹ́ẹ̀ pé as-salatu khayrun minan ẹ máa sọ irun tẹni tí ń pèpè fún sọláàtù tí ń sọ ọ yàtọ̀ sí ìwọ tó ṣe é pé ńgbà tó ń sọ pé ashhadu an la ilaha illallah ọwọ́ sọ pé wahdahu la sharika lah kéésì tí wọ́n ní owó nù. àbígbà tó sọ pé ashhadu anna muhammadan rasulullah tọ́wá ní sallallahu alayhi wa sallam kéésì tí wọ́n ní kọ́ sọ́ńbẹ̀. tọ́ anabi sallallahu alayhi wa sallam sọ pé thumma sallu alayhi lẹ́yìn náà ẹ̀sà sàlátù fún mi lẹ́yìn tí wọ́n pèpè fún sàlátù náà ẹ̀sà sàlátù fún mi. fa innahu من صلى علي صلاة صلى الله عليه بها عشر torípé ẹnikẹ́ni tó bá ṣe àṣàlátù kan fún mi mẹ́wàá lọ́lọ́wọ́ bó ti sàn ẹnikẹ́ni tó bá ṣe àṣàlátù kan fún mi mẹ́wàá lọ́lọ́wọ́ bó ti sàn. ثم سلوا الله لي الوسيلة lẹ́yìn náà ẹ bá mi tọrọ wọ̀síìlà lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn náà ẹ bá mi tọrọ àlùwọ̀síìlà lọ́dọ̀ kì í sàgbà o yìí sàgá o máa ká yìí jọ́nsẹ̀ máa sọ pé ọlọ́run sáà nàbì lága wọ̀sílà kí làga wọ̀sílà bá o àga fàdílà wọn kọ́ tètè láti rága wọ̀sílà ọyẹ kára ga fọ̀dílà yìí sàgá ayọ̀ ńláńlá bẹ́ẹ̀ ni túmọ̀ rẹ̀ ẹgbẹ́ bá nàbì ṣe túmọ̀ rẹ̀ fúnra rẹ̀ sọ innaha manzilatun fil janna ayé ńlá kan ní nínú àlùjẹ́nà yìí sàgá ayé ńlá kan ní nínú àlùjẹ́nà. لا ينبغي إلا لعبد من عباد الله أي يوتو سنكا سنكا نما ويرو الله آه تريبا النبي بعد أي يوتو سنكا سنكا نما ويرو الله وأرجو أن أكون أنا مسلم أنا كلا دولون كجت من لرونا سبحان الله صلوات ربي وسلامه عليه فمن سأل لي الوسيلة حبلت له ash-shafa'ah anabi sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni tó bá tọrọ wàsílà fún mi o ìsìnkú ẹ̀mí ti dẹ̀tọ́ fún tó bá di jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà. eléyìí ìjàgbọ́ ti ṣe jẹ́mbẹ̀ o iná àlàdúrà tí a sì lẹ́yìn ìgbà tí wọ́n á kó tètè sọ́lá ti tàn á ti láti fún anabi sallallahu alaihi wasallam á allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. tọ́ba ti sọ báwọn tó ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan ọ̀lẹ́tọ̀ sí ìsìnkú anábìá Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tó bá pèpè fún sọláàtì kí ẹsẹ̀ pé ńgbà tó bá wí tán àbí ẹni tí ń pè sọláàtì ó tún á máa wí gbanú gbóngbóng pé kí ni tampion ẹlòmíràn tún á wí tán á gbé alẹ́tìlẹ̀ òun ṣẹ̀bá tánsán kó tún sọ gbélé bẹ́ẹ̀ni tó bá wí ó ti lẹ́tọ̀ sí ìsìnkú ìsìpẹ́dẹ̀ tọ́ fún fún ta ni ilé ìjẹba alìjẹ́nà níbo lọ́wọ́ wà alìjẹ́nà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ mélòó ni mélòó làlìjẹ́nà ẹ̀rí pé ẹlòmíì nínú àwọn ẹni tó ṣe é pé àwọn jogún kápánilẹ́rìn nítorí pé inú kápáyàn lẹ́rìn làwọn nígbàgbọ́ pé owó àwọn wà. wọn á lè máa pa àwọn èèyàn lẹ́rìn lọ́nà ti fi ọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ lọ́nà ti fi súnà anábì sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́. eléyìí táwa ti mà nínú tawhid wípé nàákẹ́dùn min nawaqidil islam nǹkan kan ní nínú tí máa ba islam yẹn jẹ́ kó o máa fẹ̀sìn islam ṣe yẹ̀yẹ́ wọn làwọn fẹ́ wọ àlùjáná tó ga àlùjáná tó kéré jù làwọn fẹ́ wọ bí àlùjáná àwọn lébùrà bí àlùjáná àwọn akúbàtà. bí àlùjáná àwọn aláàrù la hawla wala quwwata illa billah mélòó la àlùjáná ẹyọkan la àlùjáná àlùjáná tẹ̀rí yẹn ẹyọkan ni. ọlọ́wọ́n bá wa ó máa ń pe àlìjọ́nà láwọn àlìjọ́nà nínú alukur'an jannatin àwọn àlìjọ́nà àwọn ọgbà àdẹ́ra nítorí àti sàpèjúwe bó ṣe pọ̀ tó lẹ́yìn ọ̀kan rẹ̀ bó ti ṣe pọ̀ tó ó bu àyà ṣùgbọ́n àlìjọ́nà ti ṣe jẹ́ ẹyọ kan yẹn àlìjọ́nà tó darajat. ìpele lórí ìpele lórí ìpele lórí ìpele ńlá aljanna aljanna yọ kan ni ṣùgbọ́n àmì ìpele púpọ̀ yẹ́n bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ wà nípa nánà iná náà yọ kan ni ṣùgbọ́n àmì ìpele lọ sísàlẹ̀ púpọ̀ aljanna yọ kan ni àmì ìpele lọ sókè tó pọ̀ ìrìn àwọn sọ pé aljanna tó wọn nàárò darakat ntọ́ ọba ti màmá sọ ọ́ sẹ́yìn pé garaje wà garaje wà láwùjọ kálukú náà fẹ́ sọ lárúbáwá sá ẹni wọn lè lọ gbójú sáìnà àbí òyọ pọ́rọ̀ tó ń bọ́ sọ aljannatu darakat wan naru darajat ẹ́ <laughs> yọ bá gbójú sáìnà ìwọ̀n tí aljanna darajat iná ńkọ́ darakat a adúpẹ́ sọ́lọ̀ tí máa ṣe gbogbo nǹkan pẹ̀lú bọ́ba ti ṣe tán gíga gíga lọ́yẹ̀ àlùjáná rírì lẹ̀ rírì lẹ̀ lọ́yẹ̀ ọmọ ẹ̀ná torí ẹ̀ àlùjáná ẹ̀yọ̀kan ni ṣùgbọ́n ẹ̀yọ̀kan abìpele gíga pípọ̀ ẹ̀yọ̀kan àbòrúkọ pípọ̀. torí ẹ gbogbo àwọn orúkọ tọ́lọ̀ fún alìjẹ́nà nínú alukur'an ọlọ́wọ́n bá fún láwọn orúkọ yìí ọjọ́ orúkọ alìjẹ́nà ẹ̀yọ̀ kan àbí ìpele púpọ̀ àbí ìpele púpọ̀ nínú àwọn orúkọ rẹ̀ òun náà ni alìjẹ́nà alìjẹ́nà nínú àwọn orúkọ rẹ̀ ni ọlọ́mọ sílé wọ̀ wá ẹnìkan wá pé. alijanna alijanna tẹ̀ ń sọ yẹn kí ni túmọ̀ rẹ̀ gan ọgbà àdẹ́ra ẹ̀dá kùtà bá ti wá kú láyé sínú gádìn láàmú àwọn àtùn láàrin ewéko lábẹ́ ẹ̀jì kò ní sílé má emiri ńkọ́ ẹ̀fọn ńkọ́ yàmùyàmù ọ màá ti ń jẹ́ àlìjẹ́nà ọlọ́run pè é nítorí kọ́ pamọ́ sí wa nítorí kọ́ pamọ́ sí wa gbogbo tó bá sì pamọ́ jim nùn ó máa ń bẹ ní orúkọ rẹ̀ nínú rẹ̀ náà ni jin alìjẹ̀nu tó rírí ọ̀pamọ́ ni nínú rẹ̀ náà ni aljẹ̀nín ọmọ kólóró tí ń bẹ nù ya rẹ̀ nígbà tí ń bẹ nù ya rẹ̀ orúkọ rẹ̀ nìkéni aljẹ̀nín so jim nùn yẹn ó ní í ṣe pẹ̀lú pé nǹkan pamọ́. so náà ni wọ́n sọ alìjẹ́nà nítorí pé ọgbà ọgbà ló kúnú sí ọgbà lásán ọgbà àyà wà nílẹ̀ ayé níbi kọ́lọ̀ mọ́jà àmà síbẹ̀ yìí náà ọgbà ọgbà ọgbà kínní ọgbà ọtọ sí wa àmọ́ ọgbà àtàlùkìyàmà ọgbà kínní ọgbà sì lé wa. nínú àwọn orúkọ rẹ̀ ní alijanna ẹ̀yin náà sì mọ̀ pé alukurani pọ̀ níwájú wa níbi tọ́lọ̀ ti ń sọ pé ó fi àwọn kan sí aljanna wa man yuti'i llaha wa rasulahu yudkhilhu jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha wa dhalika al-fawz al-'azim. ilé ìjọba wọn a sọ síra kan ní al-fawz kí يسمى صوت العظيم azim náà ومن يطع الله ورسوله ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك وذلك الفوز العظيم كني فوز العظيم بي الجنة نية سيرة تواسوني فوز العظيم نعم قال الجنة له تنتري الوزيكولون أهل السنة والجماعة gbogbo daba ti fẹ́ sọ lórúkọ ama ṣọ́ra fún at-tatarruf wal-ghulu wat-tazkiya ìtayẹnu àlà àti sísọ nǹkan má alùsùnà máa ń ṣọ́ra fún nínú sísọ nǹkan lórúkọ. olùkọ́ yẹ wa torí ẹ̀ ló ti jẹ́ pé alùsùnà lè sọ nǹkan lórúkọ èèyàn àmọ́ wọn ò ní sọ lórúkọ kíkọ́ ga wọn ò ní sọ lórúkọ kọ́ ga ìrẹ́ ló ti jẹ́ pé látara àwọn hospitals wa látara àwọn ilé ẹ̀kọ́ wa látara ọkọ̀ àwọn àdúgbò wa ẹ̀ máa tara ma èwo ni wọ́n lo súnà ń bẹ̀ èwo wọn ò lo súnà ń bẹ̀. torúkọ bá ti di ẹ tó bá ti di ẹrẹ hẹ́hẹ́ tó wọ́n sẹ lójú gan ọ̀dà rògbòye wa bẹ́ẹ̀ ni dé ọsọ sẹ́ẹ̀lì rẹ̀ ní Darun Na'im àlùjáde náà wọ́n kọ́ mọ̀rọ̀kọ́ ẹ̀fúra àbí kìíní kan sẹ́ẹ̀lì kan Firdaus mọ̀rọ̀kọ́ ẹ̀fúra àtọ́ wà ń bẹ̀ ẹ̀yàmù kò ń bùkátà àtúnṣe nìyẹn ọ̀kẹ́ àmì dákẹ́ sùn náà lásẹ̀ tẹ̀lé sọ́lórúkọ èèyàn kan kò sí wàhálà mẹ́yìn àbí òye wa bẹ́ẹ̀ náà ló ń kọ àwọn sùkúù sùkúù kan tawhid ok ongan ni tawhid sahwalala so gbogbo àwọn nǹkan ẹ̀gúlù ni wọ́n ń pè nínú súnà tò nínú súnà gbogbo nǹkan wọn máa ń ṣèwádìí tí òfin ní jẹ́ pé à ń kí ni à ẹnu àlà èèyàn jábọ̀ ti jẹ́ mbẹ́ òun ní sókè nínú àwọn orúkọ àlùjánnà ọ̀nà ni al-firdaus abẹ́rẹ́ nǹkan mbẹ́ òun ní ìsìn ànìkan pé jẹ́ àpàdé ní sèrèdọ́wò sèrèdọ́wò tó àwọn nísàlẹ̀ eh, ní ọ̀ndà jí ni kọ̀ọ̀kan ah, ah, eh, eh. yìí náà ti fura ń bẹ ní ìsìn mm-hmm. torí ẹlẹ́sìn máa sọ pé sèrèdọ́wò hostel ẹ máa pè já eléyìí tó fúyẹ́ ètò pé já pàdé ní sèrèdọ́wò já pàdé ní sèrèdọ́wò hostel nínú orúkọ aljanna ọ̀nà ni adin jannatu adin ayé dàrú sikirar ilé gbé kìí sọ tẹ́ẹ̀lì aljanna kìí sọ tẹ́ẹ̀lì ilé gbé lòun toró tẹ́ẹ̀lì kìí ṣe ilé àlejò ìlú tẹ́ẹ̀lì aljanna ìṣe ilé àlejò ilé láéláé ni ìtumọ̀ adin ìṣèkọ́lọ́ nǹkan wípé jannatu adin ni bí aljanna náà ni kò sí yàtọ̀ a ó ní yàtọ̀ ilé gbèé téèyàn jáde ń bẹ́ẹ̀. bákan náà nínú orúkọ aljanna oní jannatul khuld ọlọ́ni kul adhalika khayrun am jannatul khuld allati wu'ida almuttaqun. jannatul khuld ilé gbèé láéláé nínú orúkọ aljanna nínú orúkọ aljanna oni janna na'im nínú orúkọ rẹ̀ ní jannatul ma'wa nínú orúkọ rẹ̀ ní kíni darus salam ilé ọba kọ́má sí ilé ìwọ̀ wa níbo la aljanna wà níbo lọ wà sódà bóyá tí a bá lè rìn débẹ̀ láti ẹ̀fí lọ́ọ́ rí kéèyàn ó lè bá a múra ó ní sọ bá fẹ́ kọ́lé ó sì lówó lẹ́wọ́ á ní kó mọ́ ọ lọ sí GRA ibi táwọn tó rọra lówó tí wọ́n kọ́lé sí ẹ ilé wọn kọ́ bígbà tí bàálù fẹ́ fò yìí eléyìí mi rélùwé ńlọ kò burú wọn náà ti bẹ̀rẹ̀ sí ìyá sórí ẹ̀ irú irúlé tó fẹ́ kọ́ nù eléyìí ló mú kọ́pọ̀lọpọ̀ ó di ẹni tí ń gbẹ̀gùn jẹ owó oṣù lásán ò lè tó láti kọ́ irúlé tí mo fẹ́ kọ́ sáà yọ ọmọ wa gbẹ̀kún jẹ yọ ọmọ gbàgbà púpọ̀ yọ ọmọ jẹjẹ kú jẹ torí ilé irọ́ tó fẹ́ kọ́ táwọn alèrò alìjẹ́nà ń bọ̀ lọ́wọ́ alìjẹ́nà ń bẹ ń sánmà alìjẹ́nà ń bẹ ní sánmà kò sí nílẹ̀ nǹkan àná ọ̀dà tó wá gbé sánmà níbẹ̀ dákun bó láti débẹ̀ jọ sọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ kìí sàwà sáti sọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ ọlọ́sọ pé òfin sẹ́mà rizqukum wa ma tu'adun sẹ́mà lárísìkì yín wà ó àti tọ́lọ̀ ń ṣe ládìí fún yín kí lọ́lọ́ ń ṣe ládìí fún wa alìjẹ́nà sẹ́mà lọ́wọ́ tó ibẹ̀ làlìjẹ́nà tá a fẹ́ wọ̀ wá. bákan náà ọlọ́ni wa laqad ra'ahu nazlatan ukhra 'inda sidratil muntaha 'indaha jannatul ma'wa. anabi sallallahu alaihi wasallam ó tún rí lẹ́ẹ̀kan sí ó rí màlẹ́kà jibril lẹ́ẹ̀kan sí ìgbà kejì tí anabi rí màlẹ́kà jibril nù lórí àwòrán bọ́lọ̀ ń ṣe dáa. níbi igi tí wọ́n ń pè ní sidratul muntaha ọlọ́ọ̀ni ibẹ̀ làlìjẹ́nà wà ibù padà sí ibẹ̀ làlìjẹ́nà wà ibù padà sí lókè ibi tí àlìjẹ́nà wà. torí ẹ̀ ìjọba lẹ́ ń ẹ̀ lè rí o. ẹ lè rí torí pé bọ́lá wà lókè lọ́wọ́ tọ́ ọ wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ibi tí a nàbí ti ń sọ̀rọ̀ àlùjánná ó ní inna fil jannati mi'ata daraja a'addahu Allahu lil mujahidina fi sabili kullu darajatayn baynahuma. kama bayna as-samaa'i wal-ard. dájúdájú ọlá ń bẹ tọ́lọ̀ ti pèsè kalẹ̀ dáhùn tó bá ṣe jihad sójú ọ̀nà rẹ̀ ọgọ́rùn-ún ọlá ọgọ́rùn-ún àgbéga ni. ntí wọ́n á ń bẹ láàrin àgbéga kan ságbéga kan nínú ọgọ́rùn-ún ọlá tọ́lọ̀ ń ṣe fún mujahid fi sabilillah yẹn ọ̀pọ̀ ó tún ti ń bẹ láàrin ilẹ̀ àti sámà ẹyọ kan síra wọn nù ìwọ wa sọ pé jihad ti tán gbọ́dọ̀ ti tán oníkòsí máa ìjáde ló kù sọ̀rọ̀ pé ń tan ara yín jẹ ni ẹ lè tan islam jẹ nínú ọlá tọ́lọ̀ ń pèsè kalẹ̀ náà tó bá ṣe jihad fi sabilihi nù. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní fa idha sa'altumullaha fa idha sa'altumullaha gbogbo àti ẹ̀ máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run àti jannatul firdaws ní kẹ́ ẹ̀ máa tọrọ aljannatul firdaus ni kẹ́ máa tọrọ fa innahu awsatul jannati wa a'lal janna dájúdájú òun lọ dáa ló ti gájú nínú gbogbo aljanna jannatul firdaus yàtọ̀ sí ètò oníkọ́lọ́ wọn bó fún sí aljanna àkóbàtà aljanna aláàrú aljanna àkóyọyọ ó ní lòún fẹ́ rárá o anabi ní kọ́ alẹ́ kọ́ yìí o fẹ́yìdà sàlùtùmùlọ́hà fẹsẹ̀lóhùn alfirdaus gbogbo àtẹ́bà tọrọ lọ́dọ̀ lọ jannat alfirdaus ní kẹ́ẹ̀ máa tọrọ. wọ́n adkhilna jannat alfirdaus torí pé òun lọ gàjù ológàjù nù pélé pélé pélé àlìjẹ́nà tọ́ wọ́n fọwọ́ kọ́ rahman ajá ńlá gọ́ọ́lá ọlọ́run ọba wa. ṣé àjà máa múlé kárí ni àbí máa mú sẹ́kù? nàám àjà máa mú kárí ni sọ́hà wọlẹ́lẹ́ tí wọ́n bá bá yín kan àjà lẹ́yìn tọ́jú pé dàjí wọn kàn ìdajì yókù ńkọ́ àti kẹ́ ẹ pé kọ́lọ́ ọmọ ọrọ̀ jù kóòrùn ó sì máa mú wọn rò pé yé wa however àwọn àtàrà rẹ̀ máa. báwo la gọ́ ọlọ́run ọba ti fẹ̀tọ́ àgọ́ ọlá rẹ̀ bẹ́ẹ̀ lànà sallallahu alaihi wasallam ló sọ pé ìtìsí àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ tó ń ti bó ti ṣe jẹ́ pé wasi'a kursiyyuhu as-samawati wal-ard ìtìsí àgọ́ ọlá rẹ̀ ọ̀fẹ́ tayọ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ìtìsí àgọ́ ọlá nǹkan lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlá ọ̀dà gẹ́gẹ́ bí kàkí tí ká sọ orúkọ akẹ́sínú pápá ni sáárì àrèrè tó a jẹ́ pé àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa òun là já jannatul firdaus ọlọ́run sì ròyìn àlìjánná pé ardu as-samawati wal ard ṣíṣẹ́ rẹ̀ ṣíṣẹ́ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni òru rẹ̀ wọ́n ń kọ́ ọgbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹnìkan gígùn kan máa ń ju ṣíṣẹ́ rẹ̀ lọ òkè rẹ̀ làgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa subhanallah ọlọ́dà kò má sí ilé wọ̀ wá. wa minhu tajri anharul janna láti bẹ̀ làwọn odò àlùjánà àti ibẹ̀ ni wọ́n ti sẹ́ ibẹ̀ ni tẹ́lẹ̀ ru àwọn odò yẹn wà gbogbo odò àlùjánà látòkè ni wọ́n ti ń bọ̀ àti mọ̀ báwo làlùjánà ti ṣẹ̀ṣẹ̀ tó báyìí nínú àwọn àyàtà ti kà sáájú mélòó wá làwọn ilẹ̀kùn àlùjànnà àlùjànnà kan náà ni ṣùgbọ́n láwọn ilẹ̀kùn tó pọ̀ àwọn ilẹ̀kùn àlùjànnà mẹ́jọ ni wọ́n mẹ́jọ làwọn ilẹ̀kùn àlùjànnà kí ẹ ti kọ́ àlùjànnà mẹ́jẹ̀ẹ̀jọ àwọn ilẹ̀kùn àlùjànnà mẹ́jẹ̀ẹ̀jọ àwọn ilẹ̀kùn àlùjànnà yìí alukur'ani tọ́ka sí sunna anabi sallallahu alayhi wa sallam náà tọ́ka sí ọlọ́ni wasiqa alladhina amanu ila aljannati zumara hatta idha ma ja'uha wa futihat abwabuha wa qala lahum khazanatuha salamun alaykum tibtum fadkhuluha khalidin futihat abwabuha tọ́lá ti kọ́ àwọn aljanna dẹnu aljanna wọ́n sì àwọn ilẹ̀kùn rẹ̀ fún wa àwọn ilẹ̀kùn rẹ̀ bẹ́ẹ̀ ni ilé olùjẹ́lé ńlá kó ajẹ́kùn ilẹ̀kùn ẹ̀yọ̀kan lónìí. ilé ole lè nla ńlá ó jẹ́ pé lẹ́kùn ẹ̀ ọ̀kan lónìí bọ́ọ̀dì àti ṣe burú tó ń tọ́jẹ́ ilé àṣẹ tán ẹ̀yin náà sọ pọ́nà kan kọ́ ọ̀wọ́ ọjà bọ́ọ̀ wá lọ́nà kó ṣe wà àlùjáná tọ́jẹ́ lé tọ́ dáa jù torí ẹ̀ lẹ́kùn àlùjáná mẹ́jọ ẹnìkan ní bó láti ṣe adúrú wa lẹ́kùn mẹ́jọ péré à ń bọ̀ wá bẹ̀. àdìsí wa láti ọ̀dọ̀ ibn أن النبي صلى الله عليه وآله وسلم قال في الجنة ثمانية أبواب لكم يجلوا على الجنة فيها باب يسمى الريان لكم كم بيننا لكم يتنقني الريان لا يدخله إلا الصائمون أن يكون ولي باب أسعى علاوي قلوا سوانا لقنا بكنا إنا جمع ديث سوالات النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم nípa pé tá a bá sàlùwàlá tán tá a bá sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء وسلك على الجنة متى جصيا تري وروين تبا صدى لين الولار وهو الجنة بيت تبا ونين عمل lẹkùn الجنة متى جصيا wọn ó sì torí rẹ̀ wọn ó sì fún ọ ọ wọlé gba ètò bá wọ nínú àwọn ẹlẹ́kùn yìí ìgbà wo ni wọn máa ń ṣílẹ̀kùn àlùjáná alẹ̀ kó tó dijọ́ pé dàlùkìyà àdìsí anábì sallallahu alaihi wasallam ọwá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu nínú tí mùsùlùmí gbà jáde ọlọ́run anábì sallallahu alaihi wasallam sọ pé tuftahu abwabul jannati yawmal ithnaini wa yawmal khamis wọ́n máa ń ṣí àwọn ẹlẹ́kùn àlùjáná mẹ́jẹ̀ẹ̀jọ yìí ní àwọn ọjọ́ àtìní àti ọjọ́ alhamis àwọn ọjọ́ tí anabi sallallahu alaihi wasallam máa ń gbààwẹ̀ wọn nínú ọ̀sẹ̀ yìí. fayughfaru likulli abdin la yushriku billahi shay'a ọlọ́run máa sàtúrí jésù gbogbo ẹni tí ó bá ṣẹbọ sí lọ́jọ́ méjèèjì ọlọ́run dàkúnjẹ́ àjọ kan nù wọn. máa sàtúrí jìn fún gbogbo ẹrú tí ó ṣẹbọ sọ́lọ́ ọba. illa rajulan kanat baynahu wa bayna akhihi shahna' àyàfẹ́ nìkan oní ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ o ṣùgbọ́n ìjà ń bẹ láàrin rẹ̀ áwọ̀ ń bẹ láàrin rẹ̀ gbọ́mi sí omi òtó ń bẹ láàrin rẹ̀ àtòun àtọ̀kan nínú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. abẹ́rẹ́ nǹkan mẹ́rin bàbá alájàkú ajakú ni kí ló tí ì rí ṣé mo ṣẹ̀ṣẹ̀ sọ pé àṣẹṣẹ kẹsẹ bọ kòtò kan náà ni a tún jọ kọ́wọ́ bọ apá ẹ̀wù kan náà. à ń tanra rẹ jẹ àṣẹ tó ń fi ṣe ra rẹ pọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ọlọ́run a máa gbogbo ẹrú tí èsè bọ́ sọ́lọ́ ni tí òun àtẹnìkan bá ń jà tó máa ń bá kéṣe rí jà eléyìí kìí sọmọ ìyá rẹ o eléyìí kò sí wàhálà bẹ́ẹ̀ o tẹ́lẹ̀ náà tí wọ́n ní kọ́ ọmọ bá wọn sọ̀rọ̀ ẹ̀ ànítọ́ bá ń bá mùsùlùmí ọmọ ìyá rẹ jà òun ní wọn ọlọ́run wa sọ bóyá wọ́n ṣàtúnṣe ẹ lọ́wọ́ aláfúnjọ́ mẹ́ta subhanallah láti alkhamis títí dijọ́ o aljumua asabt alahad tí ẹ bá ṣàtúnṣe ẹ pàdánù àforíjì ti ọjọ́ alkhamis ọjọ́ àtìní nǹkan wọ́n lọ lára ní ọjọ́ asulasa alarbia alkhamis. ẹ ṣàforíjì fúnra yín ẹ ṣàtúnṣe tọ̀sẹ̀ náà sáà ṣàtúnṣe lónìí àbá ẹ dáhùn torí pé ẹ ti kan rí mánú pé tẹ́lẹ̀ ńkọ́ à ìjà yìí ìjà tá ń jà yìí ọkọjà pé kí irọ́ lásì kí ni pọ̀ gàdá máa fi jà owó náà ni nàmbà ó mi ìmọ̀ kọ́kọ́ sọ pé kọ́ wá rajà o abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o ó lóun ọ̀ra ọlọ́lọ́mọ tó ń ṣe sí ó sì padà rà lọ́dọ̀ rẹ̀ àwọn ẹ̀yẹ lẹ́fọ̀ọ́ nù wọ́n sì máa bára wọn jà oṣù méjì <laughs> lórí ẹ̀fọ́ three for fifty naira torí tọ́lọ́ wọ́n wàá máa wá dẹ̀dẹ̀kúdẹ̀ síra wọn wọ́n máa lè para wọn láì dáa lórí àfikẹ́ túbá lónìí kó tó dọ̀la torí sáà ń fẹ́ kọ́lọ́hún forí jìn wá ni gbogbo àlà ń fẹ́ kọ́lọ́hún forí jìn wá ẹ̀já parí awọ̀ tó máa ń bẹ láàrin wa. tọ́ wọ́n máa ń ṣílẹ̀kùn àlùjánnà lọ́jọ́ méjèèjì yìí bákan náà hadith abu huraira nínú bukhari àti muslim ó ti ní wọ́n máa ń ṣí ilẹ̀kùn àlùjánnà ní gbogbo oṣù ramadan. idha jaa ramadan futihat abwabul janna. وغلقت أبواب النار وسلسلة الشياطين في رمضان باتي دي الله أماني كون سي بقول لكم الجنة كون سي بقول لكم نا كون سي دي بقول أوان شياطين نسكة سكة إلي جبا ẹnìkan ni kí aláǹfààní pé àmọ̀ pé wọ́n sí náà ló ti máa yẹn ìgbà tí wọ́n sí ní ọjọ́ alkhamis àti ethnain kí ló ṣẹlẹ̀ àforíjì fún gbogbo ẹni tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ìgbà tí wọ́n ti nínú Ramadan kí ló ṣẹlẹ̀ wọ́n ti torí rẹ̀ tilẹ̀kùn náà wọ́n ti torí rẹ̀ rán gbogbo àwọn ṣètọ́ni ní sẹ́kẹsẹkẹ mọ́lẹ̀ kọ́ ọmọ sí dáadáa sóni kò sẹ́ni tí ó di ọlọ́nà láti ṣe dáadáa tó ọba ní í ṣe tọ́lá kọ́kọ́ ẹjọ́ ọkọ̀ wà lìjànà nítorí pé tó bá gbọ́n sílẹ̀ fún wa ó dájú pé bóyá nu ọmọ Nàìjíríà làbá ti rẹ́ni tí yóò kọ́ make attempt láti wọ àlùjánnà tó kọ́ ọmọ nàìjíríà à àwọn gba rọ́ọ̀fù láàyè pé kíni tẹ́lá ni ẹ máa tò tò báwo <laughs> ẹlòmíì ń bẹ ní ẹni ẹgbẹ̀rún ni o bàbá tó wà ní nọ́mbà twenty mo fẹ́ bá sọ̀rọ̀ nínú náà ẹ má ẹ má tayọ wa ẹ lọ dúró láyé yan náà mo kàn bá sọ̀rọ̀ ni wọn àti ọba dín mẹ́ẹ́ ọdún ẹmí ah, náà òkèjẹ sùn ọjọ́ ni èèyàn máa jọ èèyàn méjì lọ́lọ́ ń dáhùn èèyàn irọ́ tí wọ́n máa pa ọ́n tó yẹ ọkẹ́ ah, nọ́mbà tù lẹ́nu tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ títí tí ó fi ọba tèkì nọ́mbà wán gan so ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ jọ gbẹ̀ndẹ̀ àlùkìyà àkọ́kọ́ ẹni tó kọ́ wa alìjẹ́nà lànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé sí ọ̀rẹ́ láyé nìsín wọ́n tó tẹ̀lé ànàbì Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń kí ni wọn náà ṣe ibo lọ fẹ́ wọ́jọ́ gbẹdà òkèèyà ṣébà lè jẹ́nà yìí náà ni alọ́gà àti wa ní ọ̀kọ́ wọ̀ sí ọ̀rẹ́ láyé ọ̀gá wa tí ọ̀kọ̀kọ̀ wọ̀ yìí tọ́ọ̀bá mú kọ́ rẹ̀ ó náà ni Muhammad ọmọ Abdullah ara Mẹ́kà ọ̀kan nínú àwọn aràn kúrẹ́yì tó ti ní ẹ̀yà alárúbáwá jáde aṣíwájú gbogbo ẹ̀dá lápapọ̀ sallallahu alayhi wa sallam ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu lọ́ntì imaamu muslim gbé jáde anabi ni màá wá sí ara àlẹ̀kùn àlìjánná tó bá jíjọ́ gbẹ̀ndà alqiyam astaftah màá wá tọrọ pé ẹsílẹ̀kùn fún mi ẹsílẹ̀kùn fún mi fayaqulu al-khazin ẹ̀sọ́ ń bẹ lẹ́nu àlìjánná yọ̀ọ́ màá wá sọ ike man ant taniọ́ Allah taniọ́ orí ọ̀gá wa ni wọ́n ń bi léèrè báyẹn tí wọ́n wá lọ jẹ́ pé ṣéwù lọ gbà fún kàmbà ṣéwù nínú dictionary òhun kí ni i'rabu rẹ̀ la mahalla lahu min al-i'rab anabi wa sallallahu alayhi wa sallam kó sara rẹ̀ sàkíyèsí fún gbogbo ọmọ anabi adam màlẹ́kà ti ń sọ ẹnu ọ̀nà àlìjẹ́nà ọmọ sọ fún anabi sallallahu alaihi wasallam ta ni ó allahu akbar anabi wo sì dáhùn fa aqulu muhammad màá sọ pé muhammad ẹ̀kọ́ ńlá nù ó sọ̀rọ̀ pé wọn náà ń kanlẹ̀kùn ńgbà tí ẹni tó ń kanlẹ̀kùn rẹ̀ wà nù lẹ́kọ̀ọ́ rí ọ́ ó ní taanu ọ̀ wá sọ pé èmi ni gbogbo èèyàn sì ní èmi ni. torí wa dákọ rẹ ni èmi lágbájá bá anabi sallallahu alaihi wasallam ti wá pọ̀ jù kòtò kò sọ pé nàbí nabiyullah lọ. akéde ti ń gbà tán bí wọ́n léèrè ìpè tánu wà ni aṣèk alaali al-alim baharul umma muftil anam pé kíni ìrọ̀lás ìrọ̀lás ẹ̀rẹ̀ lómi ẹ máa ya fọ́tò yẹ̀yẹ́ tí wọ́n máa yà ó táwọn afẹ́ kó kọ rẹ̀ ẹ̀ sì ka mi láì mẹ́jọ kẹ́ ẹ tó débi ó kọ́ tiẹ̀ àti ti bàbá rẹ̀ pé kíni ìrọ̀lás ìbẹ́yìn náà ti máa rọ́lás tó wà mẹ́ ìrọ̀lás àgbáfìsùn ẹ̀ máa ní kọ́ sọ̀rọ̀ lẹ́bàá yìí sí gbogbo mùtọ́mtọ́m náà ni mo bá jẹ́ ìrọ̀lásán olódo burúkú kí ọmọ náà lé kí ó gbà lọ. sẹ́mi bí tá a ti rí gbogbo eléyìí ìdáhùn ànábì wa ni sallallahu alaihi ẹ dákun bóòlù láti fẹ́ ga náà rí tá a ga tó kún ẹsẹ̀ bàtà rẹ̀ ni wọ́n á dáhùn pé Muhammad sallallahu alaihi wa sallam. fayaqul màlíkà náà wà á dáhùn pé bíkà umirt ìwọ lọ́nà ń pa mí láti pé kí n sí fún ẹ̀ ń gbọ́dọ̀ ṣiṣẹ́ lómi ìṣáájú rẹ̀ ìwọ lọ́nà ń pa láti pé kí n sí fún ń gbọ́dọ̀ sí fẹ́ lómi ìṣáájú rẹ̀ la aftahu li ahadin qabla ń gbọ́dọ̀ sí fẹ́ lómi ìṣáájú rẹ̀ rawahu al-imam muslim kéde ṣéwù rẹ̀ wọ́n kọ́ sí fún o tó ti gẹ́tì ẹ̀ nǹkan ṣéwù ní kẹ́ gbọ́wọ́ ọgbọ́wọ́ oníṣòṣò àjọgbìn dàlùkìyà gbogbo yóò di jéró wọ́n wàá mi wọ́n pọ̀ yìí sálìjẹ́ náà gbọ́ná fàyàwọ́ ẹ dàpọ̀ tó ti gba ara rẹ̀ bá wà lìjẹ́ náà ní àbọ̀nà fàyàwọ́ ẹnìkan ní àpòpò tó bá jẹ́ ọ̀sánà fàyàwọ́. torí ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam maleeko ni bika umir la astaxule axadin qabla wọlọlọ́n fi pa mí lásán pé n gbọ́dọ̀ ṣiṣẹ́ nìkan ṣáájú rẹ̀ allahu akbar. ọmọ ọdún mélòó mélòó làwọn ọmọ alìjánná ọjẹ́ inú alìjánná torí ẹlòmíín wò pé káàdì àyípa pẹ́ láyé. <laughs> àmọ́ ìsìn ó ti lọ bí àádọ́rùn ọdún ọgọ́rùn ọdún ọgọ́fà ẹni tó fẹ́ lógójì pọ̀ nù wa àbí ẹ̀kọ́ ni tọ́ ẹlòmí àwọn òfin síbò ń ṣe di kùjọ́kùjọ́ yìí làwọn lọ kùjọ́kùjọ́ láìsẹ̀ lálùjẹ́nà àbí báwo ṣé ọgbọ́n kan wà sàn lè bá àwọn rí dá sí i ṣé sàgbàdéwé wà táwọn olóòlù àlùjẹ́nà ẹ̀kú oríire àníkọ́ ló ń ṣe lọ́mọ àlùjẹ́nà. ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní yadkhulu ahlul jannati aljannata jurudan murda abna'a thalathin aw abna'a thalathin aw abna'a thalathin wa thalathina sana rawahu al-imam ahmad at-tirmidhi bi sanad sahih anabi sallallahu alayhi wa sallam ròyìn bẹ́ẹ̀ sì wà aljanna ó ní ẹ wà aljanna jurudan. ẹni jẹ́ni tí irun kún gbogbo ara rẹ̀ tára rẹ̀ ò ní ṣe wò tẹ̀bá wọn àlìjẹ́nà ẹ wá jẹ ọmọ ọgbọ̀n ọdún àbọ̀dún mẹ́tàlélọ́gbọ̀n péré ẹ̀ sì ní dàgbà sí ma subhanallah bẹ́ẹ̀ làwọn èèyàn máa wà lálìjẹ́nà ọgbọ̀n ọdún tàbí mẹ́tàlélọ́gbọ̀n bẹ́ẹ̀ làwọn ọmọ àlìjẹ́nà máa wà ọ̀rọ̀ wo làwọn ọmọ àlìjẹ́nà máa sọ sálámà náà ní gbogbo gbà ìkíra ẹni ní kí ọlá náà ní ní gbogbo ìgbà ìkí ọlá wàkọ́ọ̀lù alhamdulilayi lẹ́dí sọ́dọ̀kọ́nà wàdọ̀ wà ọ̀rọ̀sán ọ̀rọ̀dọ̀nà tọ́bọ̀ wà fúnminà jẹ́nà ti haitu nàṣà sani àmà ajurú làámìlì. wọ́n máa dúpẹ́ sọ́lọ̀ alhamdulilayi adúpẹ́ sọ́lọ̀ alẹ́dí sọ́dọ̀kọ́nà wàdọ̀ ọba tó pé àdéhùn rẹ̀ sùn wa. ẹ̀kọ́ àwọn alìjẹ́nà ọmọ pa ọmọ náà pẹ́sẹ́ yìí náà ti rí tọ́lọ̀ ń ọmọ àlùjáná rí tiẹ̀ ẹnu rẹ̀ wá gbọ́rọ̀ láti kọ́ ọmọ aná pé ṣé ẹ̀yin náà bá pàdé is it truth or not <laughs> Allah ọlọ́wọ́n ọba kó sàánà ọlọ́kàn náà tí ó béèrè béèrè ṣé ẹ ti bá pàdé àbí ẹ bá pàdé kí ni ń bẹ̀ ah, ntọ́lọ́ ń ṣe ládùn náà ni pé bá pàdé tọ́lá àti bá ti wá pàdé o Allahu akbar bẹ́ẹ̀ àwọn ọmọ àlùjáná ọlọ́ni da'awahum fiha subhanakallahum wa tahiyyatuhum fiha salam wa akhiru da'awahum anilhamdulillahi rabbil alamin àwọn ọ̀rọ̀ dáadáa tó máa jẹun ọmọ sọ subhanakallahum kíkí tó sì máa kíra wọn ni asalaam èyí tó wọn máa wí káyìn náà ni alhamdulillahi rabbil alamin ọlọ́ni wọn ni gbọ́gbọ́ púpọ̀ mbẹ́ o la yasma'una fiha lagwan wala ta'thima illa qilan salaman salama àti pé ọlọ́run ọba ẹlẹ́dàá ọdún máa sálámà sí wọn lálẹ́ jẹ́nà tahiyyatuhum yawma yalqawnahu salam wa a'adda lahum ajran karima salamun qawlan min rabbir rahim ọlọ́run máa sálámà sọ máa jẹ́nà ọlọ́run dáhà náà ọjọ́ kan wọn. lẹ́yìn gbàtọ́ máa jẹ́nà bá wà jẹ́nà tán ọlọ́run ọba tún wá sí ọlá kan tó ju àlìjẹ́nà yẹn lọ fún wa ẹni kí ló tún ju àlìjẹ́nà lọ ìyọ́nú ọlọ́run ìyọ́nú ọlọ́run ju àlùjánnà kan lọ ṣùgbọ́n ẹ̀ ní rí ìyọ́nú ọlọ́run ṣáájú kẹ́ tó ra àlùjánnà torí ẹni tí ọba ra àlùjánnà kò lè rí ìyọ́nú ọlọ́run ó wà nínú hadith láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ọlọ́nàbí sallallahu alayhi wa sallam sọ ike ọlọ́run ọba sọ sáwọn ọmọ àlùjánnà ike yá ahlẹ̀ àlùjánnà ẹ̀yin ọmọ àlùjánnà fa yaquluna labbayka wa sa'dayka wal khayru fi yadayka àwọn ọmọ àlùjànnà ọ̀dàn bẹ́ẹ̀ fẹ́ẹ́ kú ọlọ́wọ́n bá wa sọ yìí pé hal raditu ṣe yọnu sí ti mo fún yín Allahu akbar ṣe yọnu sí ti mo fún yín àbúrò má yọnu fẹ́ẹ́ kú lóhùn àwọn ọmọ àlùjànnà sọ pé wa ma lana la narda ya rabb kí ló ṣe wá táàní yọnu sí ti wọ́n lọ́wọ́ bá ṣe fún wa ìrẹ́ olúwa ẹlẹ́dàá فيقول الله عزيزي ألا أعطيكم أفضل من ذلك أجن سوين إن تتلوا لجو الجنة قالوا إن صلى الله جاء الجنة لو أجن سوين أو أو أو ما الجنة ما يا رب وأي شيء أفضل من ذلك إن تتلوا الجنة لا يولون فيقول الله عزيزي أحل عليكم رضواني ما سينو من لتصين سبحان الله فلا أسخط عليكم بعده أبدا èsì tún lè èní bínú sí imalẹ́yìn rẹ̀ láéláé eléyìí ju alìjẹ́nà kan lọ muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wọn. báwo ni àwọn ọjọ́ anabi sallallahu alaihi wasallam ó ti ṣe tó nínú alìjẹ́nà báwo láti ṣe tó nínú alìjẹ́nà tani ìjọ anabi ìjọ anabi sallallahu alaihi wasallam aṣọ kí wọ́n jẹ́ àti ummatul ijaba àwọn ẹni tá à ń pè tí ò ti gba Islam. àtàwọn tó ti gba islam tí wọ́n máa ń sọ pé báwo la pọ̀ tó nú àlùjánnà àwọn ta nínú àwọn méjèèjì ummatul ijaba àwọn tó ti gbọ́ tó ti gbà àtọ̀ sáwọn kùfà àtọ̀ sáwọn munafikun ọwọ́ nínú àdìsí buraida wọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé ahlul jannati ishiruna wa mi'ati saf thamanuna minha min hadhihi al-umma fa arba'una min sa'iri al-umma. rawahu at-Tirmidhi wa Ibn Majah bi sanadin sahih. anabi sallallahu alayhi wa sallam ó ní sáfù ọgọ́fà nílò àwọn ọmọ àlìjẹ́nà ọgọ́rin nínú sáfù àwọn ọmọ àlìjẹ́nà yìí ìjọ anabi sallallahu alayhi wa sallam ogójì péré ìnìjọ mi subhanallah ọlọ́ndàkùn táwọn náà ọjọ́ kan nínú wa o eléyìí túmọ̀ sí pé ìdá méjì nínú mẹ́ta ọmọ àlìjẹ́nà ta ni wọ́n ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìtumọ̀ jíjẹ́ ni tó kẹ́yìn dé tó sì síwájú ara wájú ni wá ìtumọ̀ rẹ̀ nù àwọn làkẹ́yìn dé àti gbẹ̀gbọ́n ìtumọ̀ rẹ̀ nù. ọwọ́ nínú àdìs abdillah ibn mas'ud radiyallahu anhu ọlá nàbì sallallahu alayhi wa sallam oníṣẹ́ ìyọnu sí kẹ́ jẹ́ ìdá nínú mẹ́rin ọmọ àlùjànnà bíi anibẹ̀ ni ó wù wá ó ní ọ̀dà sówù yìí kẹ́ jẹ́dà kanu mẹ́ta anibẹ̀ ni ó wù wá ó ní ọ̀dà sówù yìí kẹ́ jẹ́dà jẹ́ ọmọ àlìjẹ́nà anibẹ̀ ni ó wù wá anabi ni ọ̀dà èmi náà ràn kẹ́kẹ́ jẹ́dà jẹ́ ọmọ àlìjẹ́nà. a sì nínú àdìsí mi tó fẹsẹ̀ rìn lẹ̀ pànàbí sallallahu alayhi wa sallam òun ràn kàn kí ìjọ òun kọ́ jẹ́dà jẹ́ ọmọ àlìjẹ́nà ọlọ́run bá wá gbà kájẹ́ ìdá méjì nínú mẹ́ta ọmọ àlìjẹ́nà wa sallam anabi wa sọ pé wadhalika anna al-jannata la yadkhuluha illa nafsun muslima torí pé alìjẹ́nà ẹnì kò ní wọ bàtẹ́ tó bá jẹ́ mùsùlùmí ńlọ ń gbọ́ yẹn o ẹnì kò ní wọ alìjẹ́nà àti tó bá jẹ́ mùsùlùmí ọwọ́ akúdẹ̀dẹ̀ tó kù olódì kèfèrí ọ̀dàdẹ́rì kìíní kan ẹnì kò ní wọ alìjẹ́nà tó bá jẹ́ mùsùlùmí wa ma antum fi ahli àti pé ìjà jẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ ẹ̀ jẹ́ o illa kisha'rati albayda fi jaldi thawri alabyad àyàfi gẹ́gẹ́ bí irun funfun tí ń bẹ lára awọ màálùú tó jẹ́ dúdú irun ẹyọ kan tó jẹ́ funfun lára awọ màálùú dúdú anabi níbẹ̀ lẹ́yìn mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ púpọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ tóòtọ́ ni àbí èso tọ́ ẹ̀yin náà rí bí kẹsìrì ti pọ̀ tó wọ́n pọ̀ kọjá àbíkí àfọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọmọ anáńkọ́ wọ́n pọ̀ kọjá ìtàlẹ̀ count torí ànábì ní kíkpọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ àwọn kèfèrí bí irun funfun kan ní tí ń bẹ lára màálù dúdú ó ní àbí gẹ́gẹ́ bí irun dúdú tí ń pupa irun dúdú ẹyọ kan tí ń pupa Bukhari àti Muslim ló gbà wá. tọ́ talẹ̀ ni tí pọ̀ jù náà àlùjáde. irú àwọn èèyàn wo ni wọ́n pọ̀ jù lálùjẹ àwọn èèyàn tí wọ́n pọ̀ jù lálùjẹ ńnà àwọn náà láláìní àwọn aláìní àwọn ni wọ́n pọ̀ jù lálùjẹ ńnà ó wà nínú hadith láti ọ̀dọ̀ Imran ibn rọ̀dí Husayn radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam sọ pé ittala'tu fil janna mo yọjú wa aljanna fara'aytu akthara ahliha al-fuqara. wọ́n rí báwọn tó pọ̀ jù nínú ọmọ àlùjáná aláìní ni Allahu akbar àwọn tó ń fi ṣe yẹ̀yẹ́ láyé àwọn ẹni tí ọjà mọ̀ kankan láyé àti pé ọwọ́ akọ̀ wà pọ̀ sẹ́ni tó rí àwọn ẹni tó ṣe pé wọ́n sọ̀rọ̀ ẹnìkan ò ní fẹ́ gbọ́ pàtó apẹ́tọ́ bá dákẹ́ ńgbà àwọn tí wọn kà sí tí wọn bá fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ti torí rẹ̀ dìde pa àwọn lọlé àwọn ni wọn pọ̀ jù lálejò ni àwọn tó ti pípọ̀ lásán márùn láyé ìkísà lọ pọ̀ jù mẹ àwọn ni wọn pọ̀ jù lálejò ni kò túmọ̀ sí pípọ̀ ojú aṣọ tiẹ̀ náà o kò túmọ̀ sí pípọ̀ dáná sówó tọ́lọ̀ ń bú ọ o ẹ̀ torí pé tí tiẹ̀ náà lówó náà bóyá ní agbọn kọ̀rọ̀ tó a yìí lẹ́gbẹ̀ẹ́ àwọn olówó ilé ayé olùsí burúkú fún ma mo rò pé yé wa torí pé aláìní tí wọ́n ń sọ ọ máa ń yàtọ̀ láti ibìkan sí ibìkan àwọn olówó ńlá àlù kan olóṣù burúkú bomi ni wọn o síbi àti mà bẹ́ẹ̀ ẹ̀ tó torí ẹ̀kọ́ ọmọ bàá lọ dáná sun owó tiẹ̀ tí o tó nǹkan wọ́n ti lọ máa tí ó ẹni tó wà lẹ́sẹ̀ jù kó kọ̀rọ̀ ọ̀hún afẹ́ sàkọ́ra àkọ́ra ara rẹ̀ rárá o ilé ìjẹba o. وأكثر واطلعت في النار متوا يجونا أهلنا كما سؤال ما نو فرأيت أكثر أهلها النساء ẹni tó pọ̀ jù nínú ọmọ aná tí mo rí àwọn obìnrin ní lẹ́ ń gbọ́ wọ̀nyí màmá màmá o ẹ̀yin sisi sisi ẹ̀yin àǹtí àǹtí ẹ̀yin ọmọdé wẹ́wẹ́ bìnrin lẹ́ ń gbọ́ wọn lóbìnrin ni ọ̀pọ̀ jù nínú náà. ẹ̀yin náà sì ti rí anábì mẹ́nubà méjì nínú àwọn sábàbí tí ó di wọ́n pọnu náà ó náà ní kí wọ́n máa ṣàìmoore sọ́kọ wọ́n sì máa ṣépè púpọ̀ wọn náà gbéra rẹ lórí òṣùwọ̀n tàṣọ obìnrin ní ọ̀bọ̀ lábẹ́ méjèèjì méjèèjì wọn ti gba credit díẹ̀ nu wọn ní ọkàn ní credit kan àmọ́ gbogbo méjèèjì àkóbá ni ẹyọ̀kan rẹ̀ náà ń kọ́ àkóbá ńlá. èpè pọ̀ lẹ́nu obìnrin púpọ̀ àwọn máa jẹ lẹ́nu níbi ẹni gbé tọ́mì àìmọ́re sọ́kọ́ ẹ̀wẹ̀ la hawla wala quwwata illa billah ọ̀pẹ́ tí wọ́n lẹ́nu á sọ pé kí lọ já mọ́ kí lọ ṣe fóun rí àmọ́ ah, ra ń jẹ́ ń lè tó ń jẹ́ wá ní gbogbo nǹkan abẹ́ ti ẹ̀ gbọ́rọ̀ ìwọ náà bá máa wọ pé àti ń ṣe nǹkan kan. èmi tí mo ra mọ́tò fún ọ pé kí ni èèyàn lọ ra jẹ́ẹ̀tì fún ìyàwó ẹ̀ ẹ tó tún ra jẹ́ẹ̀tì náà wọ́n ti lè ní kí ni seven four seven Boeing ẹnìkan rà fún ìyàwó ọkàn lọ ra pélé méjì ọgbà ìgbìyànjú mẹ́ta lọ. Ah, ah la hawla wala quwwata illa billah. àìmúrí sọ́kọ àti pé ni ó di kún ọ̀pọ̀ dùnú náà o àwọn ni wọ́n pọ̀ dùnú náà kọ́ ló ń sànù wa. tó sẹ́wájú wa wà aljanna tán o ẹnìkan náà sàkọ wọlé àti nípa nàbà Muhammad sallallahu alayhi wa sallam nínú ìjọ ìjọ sallallahu alayhi wa ni ó ti kọ́kọ́ wọlé tààrí ọ̀wọ́lé kẹ́yìn bẹ́ẹ̀nìkan bá kọ́ wọlé ó túmọ̀ sí pé ẹnìkan ní ọ̀wọ́lé kẹ́yìn tání ọwọ́ nínú àdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọ̀là nàbí sallallahu alayhi wa sallam sọ yìí pé ẹni tí ó kẹ́yìn wà lìjánà tó bá jẹ́ òpin dà alqiyam ẹni tí ó kẹ́yìn wà lìjánà àti ẹni tí ó kẹ́yìn jáde nínú ná nínú àwọn tó fẹ́ yọ kó nínú ná oná lẹnìkan tó yẹ pé yọjà di habuwan lẹni tí ń rakoro yọjà di rakoro ni ọlọ́run wa sọ fún yín pé ó kọlọ́ aljanna wọ aljanna fẹ̀yẹ̀kúlù rọ́bì aljanna tó mal awa ìdòlúwa mi aljanna ti kún because òun ló ń gbé pò ìgbà náà ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n pè ọ́ pípọ̀ wá bí àjọyọ̀ oúnjẹ táwọn sì sè masha allah la quwwata láti five hundred meters ló ti ń gbọ́ síkọ́síkọ́ oúnjẹ yìí. nígbà tó wá dénú ọ̀nà bí wọ́n ti ń ṣe àpèjẹ yìí wọ́n ní à ẹ sì wá late ẹ̀yin lẹ́kàn ìdè ẹ̀yin lẹ́kàn ìdè gbọ́njẹ àyíṣe ṣe síkọ́síkọ́ tó yùn ó rí kó fẹ́ padà rí kó má jẹ́ pàjẹ́kù lọ́ọ̀bà ẹni tó bá pàjẹ́ kù ní sẹ́kọ̀ náwó wọn ìkókò wà sọ àwọn ẹlẹ́lẹ́ tó kálukú ọ̀tá jẹ kù ok eléyìí wá ní ìwọ ọlọ́run alìjẹ́nà ti kún inú náà ti yọ ọ́ la hawla wala quwwata illa billah ok ṣé tí wọ́n bá ní kó padà sínú náà yọ padà àwọn àgbà alìjẹ́nà ti kún ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ fún lẹ́mẹ̀ta oní ọmọ adọ́lọ́ ló ní gbogbo wa pé aljannatu mal'a aljanna ti kún ìwọ náà ọlọ́wọ́ wa sọ pé inna laka mithla dunya ashra mirar dájúdájú màá fún ẹ nínú aljanna tó ń sọ pé ó ti kún irú ilé ayé lẹ́ẹ̀mẹ̀wàá la hawla wala quwwata illa billah irú ilé ayé kìí ṣe irú ilé tí bàbá rẹ̀ kọ́ ojúlé mẹ́wàá mẹ́wàá o ojúlé mẹ́wàá lọ́nà mẹ́wàá ọdún mélòó ọgọ́rùn-ún ojúlé pé kí irọ́ lásán. àníwú gbogbo ilé ayé East African continent lásán tá à ń jà ojoojúmọ́ yìí o European continent ọ̀fẹ́ lọ́hùn American continent ọ̀fẹ́ dé Australia ọ̀fẹ́ lọ Asia ọ̀fẹ́ lọ Caribbean gbogbo àwọn tó fọ́nká náà kún irú rẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá la ilaha illallah aláìní jù lálùjáná mi olówó jù nǹkan Allahu akbar ṣé à ń fẹ́ àlùjáná àbá àfẹ́ iṣẹ́ wọ ọjọ́ tẹni tí ń fẹ́ ọjọ́ tẹni tí ń fẹ́ ẹ wúru ọlá tí ó rí ẹ wá wúru sẹ́tà ń ṣe láti fi rí ẹni tí ò ní ní jù nù lálùjáná. Ani ọmọ sí alìjánà lè wọ̀ wá pàǹtí lásán tá à ń kó káláyé ìjànjẹ ẹran tá à ń jà sí egun lásán tí ò sí mùdùmùdù nú ẹ tá a sì ti torí rẹ̀ para wa tán ẹ wà alìjánà ti rí o ò tí ì gbọ́ nǹkankan èwo ló ga jù nínú dẹ̀rọ ọmọ alìjánà èyí tó ga jù nínú dẹ̀rọ ojú ọlọ́ ìdẹ̀ra tó ga nínú aljanna ni kéèyàn rojú ọlọ wujuhun yawma idhin nadira ila rabbiha nadira àwọn ojú kan tutù níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama olùwẹ̀ ẹlẹ́dàá àwọn ni wọ́n máa wò. ọwọ́ nínú hadithi suhail arumi látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú sahihi muslim anabi sallallahu alayhi wa sallam ní nígbà táwọn ọmọ aljanna bá wà aljanna tán ọlọ́lọ́wọ́n bá wà sọ fún wọn yìí pé ọba oníbùkún ọba gíga turiduna shay'an azidukum ǹjẹ́ wàá fẹ́ kankan bí kí n tún sàlékún rẹ̀ fún yín bí fayaqulun àwọn ọmọ àlùjànnà ọmọ dáhùn pé alam tubayyadu wujuhana sebo ti mú kojú wo funfun lọ́jọ́ tó mú kojú gbogbo yẹn ó dúdú yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh ọjọ́ tó táwọn ojú kan funfun táwọn ojú kan dúdú ọlọ́run ti wo funfun jọ náà alam tudkhilna aljanna ṣé bó ti mú wa wà aljanna wa tunjina minan nar ó sì ti gbà wá kúrò níbi àti wọná. qaal ọlọ́wọ́n wa sọ pé anabi wa sọ pé sayakshifu alhijab ọlọ́wọ́n wa mú gàwá yóò sì payà gàgà kú. àwọn ọmọ aljanna wà rọ lọ fama u'tu shay'an huwa ahabbu ilayhim minan nadari ila rabbihim azza wa àwọn ọmọ aljanna wà rí kò sí ètò tó wíwo ojú ọlọ́run ọba wa tọ́ka gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa kò sí ètò tó wíwo ojú ọlọ́run ọba wa tọ́ka. àwọn ọmọ yín tẹ́yìn bá rálì jẹ́ náwọ̀ ńbò làwọn wà tẹ́yìn bá rálì jẹ́ náwọ̀ ọlọ́run á fi yín sáyé tọ́ga ọmọ yín ọ̀wá ṣiṣẹ́ tó fi lè dáyé tọ́ga ọlọ́run ti torí tiyín yóò pa ọmọ yín wá sáyé tọ́ga náà kẹjọ wà nítòsí ara yín subhanallah walladhina amanu wattaba'athum dhurriyyatuhum biimani alhaqna bihim dhurriyyatahum wama alatnahum min amalihim min shay. ọlọ́run mú kí àwọn ọmọ yín àwọn àrọ́mọdọ́mọ yín kó wọn máa bẹ pẹ̀lú yín tó ń ti wípé iṣẹ́ wọn dàbí ti yín nítorí ọlọ́run ṣàánú ti yín nítorí dáadáa tẹ̀yìn ṣe yóò kó àwọn ọmọ yín náà yóò kó wọn tì yín nínú àlùjánnà. báwo ni ìyèpẹ̀ àlùjánnà rí báwo ni ìyèpẹ̀ àlùjánnà rí ó wà nínú hadithi anas ibn malik radiyallahu anhu ọlọ́nàbí sallallahu alaihi wasallam ń ròyìn fún wa ní ìgbà tó náà bá gbé lọ sí sámà ó ní thumma intalaqa báyìí ni màlẹ́kà tún gbéra hatta atari sidratul muntaha títí ó fi gbé mi dé ìdí igi tá à ń pè ní sidratul muntaha. faghashiyaha alwanun la adri ma hi oríṣiríṣi kọ́lọ̀ ó sì gboyè ohun tó ṣe pé ìmọ̀ orúkọ àwọn kọ́lọ̀ yìí oríṣiríṣi kọ́lọ̀ tó dáa ló gboyè ohun tí ìmọ̀ orúkọ wọn. thumma udkhiltu aljanna wọn wá mú mi wà aljanna fa idha fiha janabidha lu'lu' mo wá rí i pé nínú aljanna àwọn tẹ́ǹtì tẹ́ǹtì tẹ́ǹtì tó ṣe pé òkúta olówó iyebíye lọ́lọ́ tí wọ́n máa yọ nínú òkun ni wọ́n ti ṣe wọ́n. wà ìdá tùrọ́ọ̀bù almisk mo sì bá pépè aljanna lọ́fíńdà almisk kù subhanallah nǹkan ju nǹkan lọ. èèpẹ̀ àlìjẹ́nà lọ́fíńdà àlìmísìkò ní ti ṣe ọba gbogbo lọ́fíńdà. nínú ẹgbẹ́ wa mi anabi sallallahu alaihi wa sallam àwọn sàábé wọ́n bi léèrè wọ́n ní alìjẹ́nà tó máa bìnnà uha alìjẹ́nà kí ni wọ́n fi kọ́lé rẹ̀ kí ni Ọlọ́run fi kọ́lé rẹ̀ anabi ni labinatun min sitta wà labinatun min zahab búlọ́ọ̀kù gold ati búlọ́ọ̀kù silver nǹkan ju nǹkan lọ jama táwa bá rí búlọ́ọ̀kù gold kan kápọ́lọ́ ní kó jábọ́ láàrin wa nísìn kí lè rò pé máa ṣẹlẹ̀ láti gbàgbé kọ́ mọ̀ ìyá ni wàá nù Islam ẹlòmíì bóyá òkú rẹ̀ wọ́n gbé mi lónìí kọ́lọ́ mẹ́jà rè níbi tí wọ́n bá ti ń jíjà ah, góòlù ní òkúta tútù wọ́n sọ ẹlòmíì látòjú wíńdò ọwọ́ rẹ lọ́bọ́ sí a ò ní rí gbé jáde subhanallah ṣùgbọ́n lè jẹ gbogbo búlọ́ọ̀kù tiẹ̀ tí ó bá jẹ́ gold a sì jẹ́ silver àbẹ́ orí nǹkan mẹ́rin ok àwọn ẹlòmíì wà rò pé ok tí wọ́n bá ti ẹ̀ ti sẹ́mi lè tẹ̀ ní gbogbo búlọ́ọ̀kù ẹ̀ ní kọ̀kọ́ tún pamọ́ <laughs> nǹkan tó nǹkan là ń kó pamọ́ nǹkan oṣù nǹkan là ń kó pamọ́ oṣù pa ń bọ́ ló ti lọ tà. tọ́ wọ́n mi lọ́ọ̀kù halmis ok búlọ́ọ̀kù àti búlọ́ọ̀kù ṣé máa ń tò wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn lé ayé kí làá máa sì dì wọ́n pọ̀ símẹ́ǹtì ni <laughs> Ànábì sallallahu alaihi wasallam sọ pé símẹ́ǹtì tí wọ́n fi di àwọn pọ̀ tí wọ́n ti so wọ́n pọ̀ ní kíni lọ́fíńdà misk la ilaha illallah. وحصباؤها اللؤلؤ àwọn òkúta wẹ́wẹ́ tí ń bẹ nílẹ̀ ilé àlìjẹ́nà اللؤلؤ والياقوت àwọn òkúta olówó iyebíye ni àwọn òkúta olówó iyebíye ni wa turabuha az-za'faran lọ́sìndà za'faran ilé ìgbà àlìjẹ́nà man dakhalaha yan'amu wala yab'as gbogbo ẹjọ́ bá sì wà àlìjẹ́nà inú tẹ̀ra ni kò tó tó sì láéláé ìdẹ̀ra ni kò tún tó sì mọ́ láéláé wa yukhalladu wa la yamut yọmọ abẹ́ńbẹ́ láéláé kò tún ní kú. wala tubla thiyabuhum aṣọ kì í gbó mọ́ màlìjánà lọ́rùn o aṣọ ìgbó wọ́n yẹ fọ́fọ́ dípò pé yóò gbó. subhanallah wala yafna shababuhum ọ̀dọ́ wọn ò sì ní pin ìjọ́dọ̀ kì í pin mọ́yànlá alálìjánà tó bá tó pọ́ ọmọ ọgbọ́n ọdún àmọ́ ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n bó sì máa wà láéláé náà nù alimami Tirmidhi àti Darimi ló gbé jáde bí sanadin sahih sáàlì nájà lálìjáná bí ọjà tẹ takùláyé tẹ́lẹ̀ ìta lálìjáná sọ́jà wà lálìjáná bẹ́ẹ̀ ni ọjà wà lálìjáná ọwọ́ nínú hadith Anas ibn Malik radiyallahu anhu anabini inna fil jannati la suqa ọjà kan máa bẹ lálìjáná o yàtúnà kulla jumu'a gbogbo ọjọ́ jùmọ̀ làwọn yóò máa ná. fataharu riihu shimal tẹ́ bá wà lọ́jà yẹn atẹ́gùn kan fẹ́ sí yín láti agbọ̀n àríwá. fatahasu hi wujuhihim wa thiyabihim yóò fẹ́lù wọn lójú àti lásọ. fayazdaduna husnan wa jamala wọ́n tún wá lékún lẹ́wà wọ́n tún lékún ní àwọ̀ torí atẹ́gùn tí wọ́n fẹ́ lu wọn gbogbo ọjọ́ jimá sábà padà délé àwọn ìyàwó wọn máa sọ fún wọn pé wàláhi laqad izdattum ba'dana husnan wa jamala afọlọ́n búra pé ẹtún ti rẹwà sí ẹ ti rẹwà sí lẹ́yìn ìgbà tẹ lọ jàdẹ tí ó jàdé yàtọ̀ sọ́jà tí wọ́n lọ láyé ẹ̀dẹ́ yìí náà mà <laughs> ẹ̀tọ́ lọ́jà tó tà ẹ̀rí pé yọ lagun alẹ́ lagun ọmọ ọrùn rà ìyàwó ọ̀pá sọ wọn lọ sọ ẹni tó lọ jà tí ó ta ojú rẹ̀ kó náà ní burúkú pé ẹ káwọ́ bẹ́ẹ̀ kọ́ ẹ mo ti dá ẹ gbàgbọ́lẹ̀ báńkì yẹn dáhùn pé ṣé ti dáhùn ọkàn àbùkù <laughs> torí pé ìtọ́ bá ọmọ kan. àwọn táwọn yẹn wọ́n mọ̀ sọ fáwọn ìyàwó wọn ike wa lẹ́yìn tá a tọjà dé yarí pé iná tún ti rẹwà ju lọ a ah, ah, kí ló ṣẹlẹ̀ subhanallah bẹ́ẹ̀ ni ẹ ò pé láyé à ń dàgbà ni àbí ni à ń dàgbà ni pé wọn náà máa ya fọ́tò yẹ̀yẹ́ tí máa yà wọn ó rí i pé kan ojú máa ń níìsì ọ̀ ń dàgbà ọ̀ ń dàgbà ọ̀ ń dàgbà àwọn kejì ọ̀tọ̀ bá wo díngí ó sàrí pé díngí kò pinnu ọ̀nà lè má dà <laughs> torí pé ẹ̀kẹ́ ti ń sábà mu ojú rẹ̀ ti ń di mí pé ah, tó àwọn náà kúkú la ṣe gbé ewé ọmọ parọ́ wà fúnra rẹ̀ ṣùgbọ́n láti jẹ́ náà ẹ máa fojú ẹ máa fojoojúmọ́ rẹ̀ wá sí ni ọlọ́run náà sí lè wọ̀ wá. báwo ni àwọn ilé àlùjànnà rí àwọn ààfin àlìjánà bọ̀ ni wọ́n rí ààfin ilé ayé ààfin rọ́ ààfin tí wọ́n ń yàgbẹ́ nú ẹ̀ àbẹ́yìn ọ̀mọ̀ bẹ́ẹ̀ ààfin ilé ayé ààfin rọ́ ààfin tó ṣe pé èsì máa wà nú ẹ̀ bẹ́ẹ̀ bá dáná kódà kó ṣe gáàsì lẹ́ ń lò bẹ́ẹ̀ bá pánkọ́ èsì rẹ̀ ó kunu lé ààfin ilé ayé ààfin rọ́ ààfin tó ṣe pé ìjà lè nú ẹ̀ láàrin bàbá aláàfin àtìyàwó ẹ̀ àfin ilé ayé àfin rọ àfin tí wọn lè pé títí jẹ àtẹyìn orí nǹkan láyé ń bì wọn kàn gbé katakata wá ní pé ọkẹ àgbàlá àfin láàmù àbùkù bá àfin àbí ọba ọba àwọn ni ọkẹ àní rẹ àmọ́ títí ọmọ kan lẹ́nu gbangban ni tẹ̀lé pé àfin ayé àfin rọ ni ṣùgbọ́n àfin aljanna Allah. nínú ààfin yìí gbogbo tí máa wù ẹ̀mí bẹ́ẹ̀ gbogbo tí máa wojú bẹ́ẹ̀ ọlọ́run sọ nínú hadith al-Qudsi tá a kà sáájú no abọ́lọ́run sọ nínú nínú Surat at-Tawbah wa'ada Allahu al-mu'minina wal-mu'minati jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha wa masakin tayyibatan fi jannati 'adnin wa ridwanin min Allahi akbar. dhalika huwal fawzul azim bẹ́ẹ̀ الجنة اليوم o pé àwọn iléègbé tó dá ìbẹ̀ làlùjáná ó dá nítorí pé nínú àwọn ilé àlùjáná ẹ̀ nírí pélé rìn àbí lébu òórùn pélé bu ẹ̀ ní gbọ́ ilé tó dá ni ọ̀dà rẹ̀ kìí sí ilé tó dá ni inú ò sí ń bẹ̀ ilé tó dá ni áyùn ò sí ń bẹ̀ ilé tó dáa ni àlìjánnà yẹn ilé ìgbé ni ìyọ́nú ọlọ́run tó máa jẹ tiwọn ń bẹ náà lọ sọ pé ridwanun minallahi akbar ìyọ́nú tí ó tọ̀dọ̀ ọlọ́run wa ó tóbi jù dhalika huwa al-fawzul azim ó lè rè jẹ́ tó tóbi. àwọn ọmọ àlìjánnà àwọn kan ga àwọn kan lọ àyè àwọn kan ga tàwọn kan lọ lálìjánnà iná ní ìtumọ̀ pé aljanna ìpele ìpele ní ní gíga ọwọ́ nínú hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu ọlá nàbí sallallahu alayhi wa sallam sọ pé inna ahla aljannati la yatara'awna ahla al-ghurasi min fawqihim àwọn aljanna wọn máa pera wọn wá wu àwọn ẹni tó wà nínú àwọn ilé tọ́ga tọ́ga tí ń bẹ lókè tiwọn kálukú àwọn máa pera wọn pé ẹ ah, ẹ torí pé lálùjẹ́nà kò sí lára nílé ayé ìlara wà o sọmọ pé ńgbà tí ọlọ́run fún wọn lówó tó ọkọ lé ọ̀sán tó ká máa sun títì lọ sẹ́gbẹ̀ẹ́ bàbá olówó ńlá tó ń kọ́ lé alájà márùn-ún pé tẹ́nìkan nínú àwọn ẹni tí ń gbélé alájà márùn tó bá ṣèṣì yọjú láti ojú fèrèsé tó bá wò yìí kí lẹ́sẹ̀ pé kìnnìkí ló ń wò ẹ wojú ẹ̀ <laughs> so báyìí ṣe rí mi èèyàn máa wò pé ń wọlé láti fi ń ṣe yẹ̀yẹ́ ni pé ni ojú tó lówó tọkọ létí lẹsẹ kù báà kú ìṣe ọ̀tàn ẹjọ́ yẹyẹ <laughs> so ṣùgbọ́n lálẹ́ jẹ́ nà láàláàláà ẹ máa wo àwọn ẹni tó wà nílé tó ga jù ti ń lọ ṣùgbọ́n ẹni sì lára wọn ẹni máa wò pé bí kí wọ́n jábọ́ ẹ. Eh? kíkí lórí mọ́ wọn lẹ́sẹ̀ kó lọ́bọ sórí tí wọn kí o ṣe wọn á pín òpin dọ́gba àà o kò sí lẹ́yìn mọ́lá àlùjáná jàmá. anabi sallallahu alaihi wasallam ni a máa pera wa wo àwọn tí ń bẹ lókè wa. kama tatara awon alkawkab adurri yalghabir min al-ufuqi min al-mashriqi aw al-maghrib litafadul ma bainahum. kẹ́ bá a máa ń pera wa wo ìràwọ̀ tí máa yọ lágbọ́n àríwá kíkọ́ àwa tá a mọ̀ náà ọ̀nà ibi tó yẹ ká mọ̀ gbà ní bẹ́ẹ̀ bá àwọn sì pera wá sí bẹ́ẹ̀ nítorí pé ipò àwọn ọmọ àlùjànnà ọ̀gá jura wọn lọ. àwọn sàbí wa ni ya Rasulullah tilka manazilul anbiya la yablughuha ghayru qala bala. àjẹpọ̀ àwọn àyè tí ó ga jù àyè àwọn ànábì ọlọ́ọ̀ni tẹ́nìkan ò wa sadaqul mursalin wọ́n fọlọ́ ń búra bẹ́ẹ̀ náà làwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n gba àwọn ànábì ọlọ́wọ́ bá gbọ́ àwọn náà nírú àyè tó gaba. alimami Bukhari àti Muslim ló gbà wá. báwo làwọn yàrá àlùjánnà rí àti rí yàrá láyé ètò dáàjù òun náà lè tí èèyàn kan dágbé kọ́dà ìyàwó ọ̀gbọ́dọ̀ bá wọ̀ bẹ̀ tí yàrá ń ga dé ó tí ìyàwó bá wọ̀ bẹ̀ wọ́n dọ̀ tọ́ kò sí wàhálà gbọ́dọ̀ tí wàá máa pàdé oníyàrá yàwó. a sì rí yàrá láyé tó yẹ pé èèyàn méjì ń jọ ń sùn bẹ́ẹ̀dì kọ̀ọ̀kan. a sì rí yàrá èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ń sùn bẹ́ẹ̀ báwọn ìlú kan ṣe rí wọ́n sùn orí bẹ́ẹ̀dì wọ́n tún sùn orí àga wọ́n tún sùn lẹ́lẹ́ kọ́lọ́njẹ́lẹ̀ ọmọ alálàáfíà àbílẹ̀ bá ti mọ́ kálukú ọgbà fi lọ bẹ́ẹ̀ nìgbésí ayé táwọn eléyìí. gbówó wa ni yàrá rí bàbá sunru eléyìí nké sùn lọ́jà àníkárí ètò afẹ́ sọ yìí sùn tàlùjẹ́nà. ọlọ́ni lákìní lẹ́yìn iná taqaw rabbahum lahum ghurafun min fawqiha ghurafun mabniyyatun tajri min tahtiha al-anhar wa'da Allah la yukhlifu Allahu al-mi'ad. ọlọ́ni àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń páyà rẹ̀ àwọn yàrá kan bẹ fún ọ táwọn yàrá tá a kọ́ tún bẹ lórí tiwọn náà táwọn akérèmọ́bù odò sì ń sàn lábẹ́ wọn. yàrá tá a kọ́ yàrá lórí yàrá lórí yàrá lórí yàrá níbẹ̀ fọ́ọ̀mù àlùjẹ̀nà yẹnikẹ́ni kan ti ní sítí ń gbélé ilẹ̀ yàrá lórí yàrá kò sí wàhálà pásọ̀ kalẹ̀ tẹ́yìn ọmọ wa ròyìn rárá o kọ̀ọ̀kan ro kọ́ bára rẹ̀ níbi tó ń lọ náà ẹ̀hàn kí láyé yìí náà gan ọlọ́mọ pé tí wá ń yà ọlọ́mọ pé tí wá ń yà àìlówó là ń gbélé alájà mẹ́wàá tá à ń pariwo gbogbo bá ń bẹ kí ni ṣebí wọ́n ti ṣe ẹ̀rọ kan tí máa gbé yẹn láti tẹ bọ́tìnì darí bẹ́ẹ̀ gbé odidi bẹ́ẹ̀dì yóò gbé láì túká tẹ́tẹ́ bẹ́ẹ̀dì sínú lísì yẹn tó gbé inú òkè tẹ́tù sùn àmọ́ tó bàbá rówó rà òkú náà táàsì tí ó táàsì mú ṣiṣẹ́ nàìjà à sanwó náà tí ń jojúmọ́ yìí náà ni torí ẹ̀ wọ́n ní kò sí náà kò sí lọ síwájú láti jẹ́ ń nà ń kò sí nẹ́pà. nípa àtàyè ìkùsù lálùjẹ iná tí wọn yẹn mú lọ bẹ́ẹ̀ nílé àlùjọ náà rí nínú àdéhùn àlì ibn Abi Talib radiyallahu anhu anabi sallallahu alayhi wa lùjẹ náà ti pé inna ti jannati ghurasan tura zuhuru ha min ha wa ha min zuhuri ha. àwọn yàrá kan máa ń bẹ lálùjọ náà na pèsè kó láti látòdì rẹ̀ láti rínú láti inú láti máa ròde. kílẹ̀ rò pé wọ́n fi kọ́ ru yàrá bá wọn glace nìyẹn láyé sẹ́wọ̀n pé nǹkan kan sí lálìjáná náà ti ń bẹ láyé àtúkọ́jọ́ púpọ̀ wọn lọ́pàpọ̀ lálìjáná yàtọ̀ àmà kí ni wọ́n fi kọ́ arókò kan wá ń sọ pé ya Rasulullah eré anabi sallallahu alaihi wasallam liman hiya tálẹ̀ ni tí ò ní ru yàrá bá anabi wa sọ yìí pé ẹni tí ó jogun ru yàrá bẹ́ẹ̀ man ataba al-kalam ẹni tó bá da lọ́rọ̀ ẹnu di mu alákọ̀ọ́kọ́ nu yàtọ̀ sí wọ bàbá ń sọkúsọ ìyó ń wèkúwè bàbá elépè yé elépè bàbá ọlọ́fọ̀ tó ń pọ̀fọ̀ ńjojúmọ́ ọ̀fọ̀ náà níjojúmọ́ bàbá ológìdì irú rẹ̀ kọ́ bàbá eléèbú gẹ́gẹ́ bí àwọn èèyàn láwùjọ wọ́n kó pamọ́ sẹ́ẹ̀kẹ́ ni ọ̀rọ̀ tí o ti tọrọ epo ni epo ni kìí sàwọn ni wọn ò ní ru yàrá wọn wọn tètè yọra wọn kú. sẹ́wọ̀n pé sẹ́yìn ń gbọ́ tẹ́lẹ̀ ni pé àwọn sàbẹ̀rún náà alisa nǹkan wọ́n wà aljanna bighairi hisabin wala adab àwọn yẹn seventy thousand kò sí yà kò sí ìṣirò lẹ́yìn máa béèrè gan láti sọ̀rọ̀ kó òun ẹsẹ̀ rúkúyà ọ̀wá ń sọ̀rọ̀ afúnrúkúyà òbí ìtúnì ó ní yàrá kan lálẹ́ tó ṣe pé wọ́n máa rí inú rẹ̀ gbòde wọ́n máa róde rẹ̀ gbanú kò túmọ̀ sí pé wọ́n máa wò wò rẹ̀ o torí gbogbo karamba ní òsì lálùjẹ́ náà o anabi ní alákọ̀ọ́kọ́ nu ẹni tọrọ ẹnu rẹ̀ da wà á fa àmà pààm tí ń sìn fún aláìní ló ń jẹjẹ tí ń fún yàn ló ń jẹjẹ ẹlẹ́ẹ̀kejì nu ìwà ahun wọ̀gán alára tó bàjẹ́ níbo máa tilẹ̀kùn ni yọ ọ́ halẹ̀ pa. wọ́n ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọ́ wa ni wọ́n ti máa mọ̀gbà tí yẹn máa jẹun pọ̀ jù. àná asalaamu aleykum aleykum salaam ẹ eh, ṣé èsì pé tó ah, bí náà ó jẹ́ burúkú. sẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ yóò lè bọ́ lómi wọ́n á wọ́n sèyàn alhamis alisnei bákan ẹjọ́ mẹ́ta nínú gbogbo oṣù àwọn ẹjọ́ arafa àwọn ẹjọ́ ashura tasuwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ àmójútó wọn. wasalla lillahi bil layli wan nasi niyam ó sì tún ṣe sọ̀láàtù fọ́lọ́n lóru nígbà táwọn èèyàn ti sùn àwọn ni wọ́n jogún ru yàrá báyìí. tọ́ ọlọ́run kò àwọn sẹ́yìn ní rọrùn fún wa káwọn òfin lè ba lẹ́tọ̀ọ́ sírun tọ́jọ́ bẹ́ẹ̀ ọlọ́run ròyìn ìdá àlùjọ́nà ó ròyìn àga àrògbọ̀kú táwọn ọmọ àlùjọ́nà ó ròyìn àwọn abọ́ táwọn ọmọ àlùjọ́nà ó ròyìn ọ̀ṣọ́ táwọn ọmọ àlùjọ́nà gold yàtọ̀ sí wọ́n tó ti di góòlù mọ́rùn láyé ìwọ́ pin ọkùnrin yorùbá tán bá múra tán déédéé tán wọlé èsì wàǹkárá tí wọ́n bá ti fi góòlù sọ́rùn ọ̀ṣọ́ ti pè é abẹ́ ìfura bẹ́ẹ̀ ọ̀sán wọn ò tí pè yọ wá fi sọ́rùn bọ́ba ṣe pọ̀npọ̀n sí lórí jáde sí àmì tó filẹ̀ fún ìyàwó ma yóò fi sọ́rùn yóò tún fò ká sọ́wọ́ wọ́n ti lo ti ẹnu o kò sí fún ọlọ́kìyàmà tẹ́lẹ̀ ní kò sí fún ọlọ́kìyàmà bó ló ti fẹ́ ra àlìjáná wọ̀ ẹ̀wọ̀ àlìjáná la ìrí lò ọ̀yọ́ àjà wọn bẹ̀ gbogbo ìtọ́ wà nílé kó fún ìyàwó rẹ̀ kó fún àwọn ọmọ rẹ̀ bìnrin. ok ẹnìkan ní chaine ló ń fi sọ́run tó kìí ṣe gold kìí sì ṣe silver chaine ti jẹ́ ńgbà tí ìsajá alhamdulillah àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ chaine ńgbà tí ìsìnkú ọ̀fẹ́ sọnù ọ̀fẹ́ jákùn ọwọ́ chaine ọrùn ara rẹ̀ yọ kúrò lọ́rùn rẹ̀ kọ̀ yọ gbogbo ẹni tí ń pàtẹ́wọ́ fún ọ̀fẹ́ náà rẹ̀ àwọn ò rí ọ dáadáa àwọn ẹni tó nílò àkàì àwọn ń sọ pé kò yọ o sì wá fi gbogbo ara jó mi báyìí àwọn ọmọ àlìjáná ni ó lo góòlù lọkùnrin àmọ́ obìnrin láyé òun lè lo góòlù kò sọ́dọ̀ ìwọ̀ fún tọ́ba di lọ́la òkèèyà. oúnjẹ wo làwọn ọmọ àlìjáná kọ́kọ́ jẹ o ẹnìkan ní àníkásá ti rí wọ àmú oúnjẹ tí wọ́n kọ́ jẹ oúnjẹ wọ́n kọ́ jẹ ọwọ́ nínú hadithi anas ibn malik radiyallahu anhu ó ní abdullahi ibn salam lọ́jọ́ kan nínú àwọn yahood tọ́gbẹ́sì islam tọ́padà di ọ̀kan nínú olùmọ̀ nínú àwọn sàábé ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè ma awwalu ta'amin ya'kuluhu ahlul janna ó jẹ́ olóúnjẹ àkọ́kọ́ táwọn ọmọ àlùjànnà kọ́kọ́ jẹ qal anabi ni ziyadatu kabidi hutin èyí lé nínú ẹ̀dọ̀ ẹja ńlá àlékún ẹ̀dọ̀ ẹja ńlá ni wọn kọ jẹ ìyẹn ní pé ìgbádùn pọ̀ lálùjẹ́nà débi wípé ẹ̀dọ̀ ẹja ni làwọn èèyàn kọ́kọ́ jẹ nínú ọgbà àlùjẹ́nà ìwà omi yóò sì pọ̀ tó lálùjẹ́nà yóò sì kárí ẹnìkan ah, náà àwọn tani kúkú tí ọmọ dáná <laughs> ọ̀rọ̀ alẹ́nà kọjá kú bùkátà nsẹ́gi bùkátà gáàsì kọjẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ náà iṣẹ́ ti pín láyé ìgbádùn ló kó àbíyá lálùkìyà ọlọ́mọ sì ti wà níyà. báwo ló ń jẹ àwọn ọmọ àlùjànnà ti ṣe rí ọlọ́run ròyìn onímọ̀tàlù ìjẹ́nẹ́tì lẹ́tì wọ́ọ̀dà mùtọ́kù tajiri min taxti hal anhaar ukuluha daa'imun wadilluha àpèjúwe àlùjẹ́nà tó lọ́wọ́ bá sàdéhùn rẹ̀ sáwọn olùpáyà rẹ̀ òun náà ní ilé ọlá ilé ọlá táwọn odò ń sàn lábẹ́ rẹ̀ gbogbo ìgbà ló ń jẹ mbẹ́mbẹ́ gbogbo ìgbà ló ń jẹ rẹ̀ máa bẹ̀ bẹ́ẹ̀ náà làwọn bòójì inú àlùjẹ́nà kì í dá oúnjẹ rẹ̀ tán gbàlùjánà ti ṣe rí nu kì í sì bàjẹ́ oúnjẹ àlùjánà kì í bàjẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́ni wọn faqihatun mimma yatakhayyarun wa lahmi tayrin mimma yashtahun gbogbo àwọn èso tó wù yín jẹ lẹ́rìí àwọn ẹran ẹyẹ eléyìí tó ṣe kó wù yín jẹ ńlẹ́ màrí lálùjánà. síbẹ̀ yìí náà ti mà igbe nínú gbogbo ẹran pọ̀sẹ̀ ẹran tó dùn bí ẹran ẹyẹ ẹran adìẹ ó dùn ju ẹran àgùtàn lọ ẹran àgùtàn ó dùn ju ẹran lọ ẹran malu ó dùn ju ẹran ràkúnmí lọ bẹ́ẹ̀ ẹran kó bá ti kéré sí bẹ́ẹ̀ lẹ́ran rẹ̀ máa dùn torí rẹ̀ àwọn ẹran tó dùn jù lẹ́ẹ̀ máa rí jẹ lálẹ́ nínú kan. eléyìí tí ìmáàmù Muslim gbà jáde anabi sallallahu alayhi wa sallam ni inna ahlal jannati ya'kulun wa yashrabun àwọn ọmọ aljanna wọ́n máa jẹ wọ́n máa mu wala yatfulun wọ́n ò ní tutọ́ wala yabulun wọ́n ò sì ní tọ̀ wala yatagawwatun wọ́n ò ní yàgbẹ́ wala yamtakhitun wọ́n ò ní fọkún àti oúnjẹ ní máa bí gbogbo nǹkan o oúnjẹ ló bí tọ́ oúnjẹ ló bí tọ̀ oúnjẹ ló bí gbẹ̀ oúnjẹ ló bí kun ìwé ẹ̀sìn máa pín wàtí ọlọ́run sọ pé anábì Isa alayhi salam àti yàrá káná yakulani ta'am yẹn kí wọ́n máa tutọ́ wọ́n máa tọ̀ wọ́n máa yàgbẹ́ wọ́n máa fọkùn bóun ó sọ àdọ́lọ́ ọlọ́run ti ń yàgbẹ́ ọlọ́run ti ń tọ̀ ọlọ́run ti ń sọkùn. tọ́ anábì lọ́mọ àlìjẹ́nà àwọn oníṣèkánú gbogbo táǹsì láyé yìí kọ́ọ̀lù sẹ́mẹ́bẹ́lú pààyàn àwọn sàbí wa béèrè pé òkè wọ́n máa jẹ wọ́n máa mu wọ́n máa jẹ wọ́n máa mu níbo ló ń jẹ́ ọmọ wa gbà lọ. ìbẹ́ yìí ló béèrè à ń jẹ à ń mu àmọ́ onígbọ́nmọ́ kọ́lé kí ìrẹsì àkùnmí àmẹ́wò sì máa wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ torí ìwé ìfúnjẹ ṣeré àmọ́ wọn gbọ́dọ̀ ah, kọ́ tọ́lẹ̀tì sílẹ̀ o ẹjọ́ sà bọ́lẹ̀tì àmọ́ ṣe ti gbẹ́ nù ẹ̀ mọ́ wọ̀ọ́rì ẹ̀ mọ́ wọ̀ọ́rì mo rò pé ẹ bẹ̀rẹ̀ sí ṣe yanu pé ẹ máa jẹ ráìsì àpò mẹ́wàá lọ́sẹ̀ ẹ̀gbẹ́lẹ́gbẹ́ wọn tètè máa kúnnu ẹ wá tún kọ́ ọmọkọ̀ lè bẹ́ẹ̀ lé o àwọn sàbí béèrè wọn ní báwo wá ní tó ń jẹ o àwọn èèyàn máa jẹun ẹsìn ni wọn ò ní yàgbẹ́ polonjọ máa gbà lọ ọlọ́jọ́ ṣẹ́ wọ́rọ́ṣọ́kùn kẹrọ́ṣẹ́kìlmẹ́sì bí kí wọ́n máa gùn sẹ́ni ọmọ àlùjẹ́nà tó bá ti gùn sẹ́ ọ tẹ́lá wá gúnṣẹ̀ òórùn tí ìgúnṣẹ̀ yóò mú jáde ló tún dàbí òórùn lọ́fíńdà mẹ́sì tọ́jọba gbogbo lọ́fíńdà ọlọ́dà kò mọ́tà àlùjẹ́nà ilé wọ̀ wá. ìbẹ́ẹ̀ mọ̀ pé láyé tẹ́ ẹ bá jẹun tí ọba sọwọ́ ọ̀gbẹ́tọ̀ sọwọ́ ọ̀ṣọ́ akramakumullah báwo ló máa rí. ọ̀yà sí wíńdò yẹn sí wíńdò yẹn wọn náà máa gbọ̀n ká nígbà tó so ni ọ̀wọ́lé wọ́n ní gùnfẹ̀ ní sẹ́ńbà gùnfẹ̀ ńkọ́ òórùn rẹ̀ tún dàbí ti lọ́fíńdà misk. yulhamuna tasbih ọlọ́run nù wọn ní kí wọ́n máa ṣàfọ̀mọ́ ọlọ́run wọ́n tàmí kí wọ́n máa yín lọ́n kàmá yulhamuna nafas kẹ́bọ́n náà ti máa nù wọn ní mímí kẹ́bẹ́ ti mí yẹn lọ́lọ́run nù yín yóò nù ọmọ àlùjáná ní kọ́tà máa subhanallah alhamdulillah subhanallah alhamdulillah kò sì ní dùn yín kò ní ròyìn o ní suyin tẹ́bi mímí èsè suyin. bákan náà ọlọ́run tó ròyìn omi tí wọ́n máa mu lálùjáná omi mbẹ́mbẹ́ tí èso omi tó ní tàwọn ètè nù ọtí mbẹ́mbẹ́ tí kìí pààyàn oyin mbẹ́mbẹ́ lọ́jọ́ èso dùn jù bẹ́ẹ̀ sì ni wàrà mbẹ́mbẹ́ tó jẹ́ pé wàrà gidi bẹ́ẹ̀ ni anabi ròyìn fún wa. àwọn igi tó wà nínú àlùjẹ́nà bọ́lá oróyìn nínú àdéhìí kan tó Bukhari àti Muslim gbà wá lọ́jọ́ àdéhìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọ́n ní igi kan nínú àlùjẹ́nà téèyàn bá gun ẹṣin tó lè sáré jù èyí ó sì rìn ìrìn ọgọ́rùn-ún ọdún lábẹ́ igi yìí téèyàn ò ti làjá igi ẹyọ kan pẹ̀lú ẹṣin tó lè sáré jù kò ní la igi ẹyọ kan já nínú àlùjẹ́nà ẹnu kí nǹkan kọjá nǹkan bákan náà àwọn odò tí ń sàn lálùjánnà kìí sọdọ omi lásán o odò ọtí wà ń bẹ odò wàrà wà ń bẹ bákan náà odò oyin wà ń bẹ àlùjánnà ni yóò wá sí pé ńgbà ti pè lódò oyin odò wàrà àwọn èsì ọmọ wa kún màkàn bíi táyé mi kò sí ń bẹ́ẹ̀ tọ báwo wá ni lọ sí wọ́n ṣe lọ́sìndà kan láyé wọ́n ní yàrá àlìjẹ̀nà ọmọ àlìjẹ̀nà irọ́ ni èyí ṣe lọ́sìndà àlìjẹ̀nà nìyẹn. báwo ni lọ́sìndà àlìjẹ̀nà ti ṣe rí ọwọ́ nínú hadith abdullahi bin amr radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam oní man qatala mu'ahadan lam yarih ra'ihat àlìjẹ̀nà ẹnikẹ́ni tó bá pàṣẹ ṣe táwa mùsùlùmí bá ládìhùn ìpèsè máa ń bẹ nílùú wa àní fọwọ́ bàjẹ́ àní nàsì àní pa àní sẹlẹsẹ sẹ́nìkan bá lọ parú wọn kò ní gbóòórùn àlùjánnà. wà inna ri'aha yujadu min masirati arba'ina 'aman. òórùn àlùjánnà ta ni onígbọ́jọ́ yọ ọ láti ìgbà tí yẹn bá wà ní ìrìn ogójì ọdún sí àlùjánnà lèyìn ó ti máa gbóòórùn àlùjánnà bẹ́ẹ̀ lóòórùn àlùjánnà rí ogójì ọdún síbi tí wa wà ìrìn ogójì ọdún síbi tí wà ti bẹ̀rẹ̀ sí ní gbóòórùn rẹ̀ nínú rìwáyà mi lọ́dọ̀ Tirmidhi àti Ibn Majah Ànábì ní sab'ina qari'atan àádọ́rin ọdún tiẹ̀ ìrìn àádọ́rin ọdún sí ti máa gbóòórùn àlùjánnà wọ́n á fi lọ́fíńdà kan sára láti mẹ́lì kan ti ń gbóòórùn rẹ̀ wọ́n ní kò sí rẹ̀ ọ̀tàn rà rẹ̀ ayé lásán ni bá pẹ́ títí míì àmọ́tà àlùjáná ogójì ọdún síbi tó wà ló ti gbóòórùn ẹ̀. ajẹ́pẹ́ ni tó pa muhammed yóò jìnà sí àlùjáná púpọ̀ yóò jìnà sí àlùjáná púpọ̀. bákan náà báwo ni àwọn obìnrin àlùjáná rí o ìwọ́n tó kúndùn obìnrin báwo lobìnrin àlùjáná rí. ọlọ́run bá sọ nínú àwọn àyà alukur'an níbi tí ó ti máa ròyìn fún wa.

àtàwọn ìyàwó tó mọ́ wọn è so ẹnu pé ìyàwó táyé máa so àwọn obìnrin ti bọ́kùnrin náà máa so bẹ́ẹ̀. àwọn ìyàwó tó mọ́ wọ́n mọ́ kì í ṣe pé torí pé wọ́n wẹ̀ o ọlọ́run ṣe wọ́n lẹ́ni tó mọ́ mọ́tò àrọ̀ ọlọ́run mọ́ wọn ọlọ́run ṣe wọ́n lẹ́ni tó mọ́ wọ́n bẹ lálùjẹ̀nà abíyá tí wọ́n yọrùn mẹ́rin náà mọ́ pàwọn èèyàn láyé àkàràmọ́kùnmọ́ lọ́wọ́ gbóòórùn àbí ààrẹ wò lẹ́ẹ̀kan wò ẹlòmíì ó tètè gbẹ gbogbo ó tètè gbé mú kó especially ẹni tó bá sensitive ó lè bẹ̀rẹ̀ sí sín níbi tí nǹkan kì í sí tàbí ààrẹ Islam sì ni máa fárun àbí ààrẹ tálọ̀ ń dájọ́ fún tọ́fẹ́ tani wọn èyí nájà wọn èyí nájà irun abíyá akramakumullah abẹ́ ńkọ́ la hawla wala quwwata illa billah tẹlomi irun bàjẹ́ ni tí ìbá ṣe pàfaradà ọkọ mi ọba ti sálẹ síyàwó. wà á zu ọdún mọtò ọrọ àwọn obìnrin tútọ́ lọ ń ṣe ní mímá ìbẹ̀ fáwọn ará jẹ. tọ́ àwọn obìnrin àlùjánnà nù àwọn obìnrin kan á béèrè ránṣẹ́ ńlù kan olùkọ́ yarí fáfáà lè kí wọn wọn ní gbogbo gbàtẹ́ máa ń kárí alukurani wọn àzọ adúmútọ̀ àárọ̀ tún àzọ adúmútọ̀ àárọ̀ tún táwa yẹ pé àzọ àzọ kárí ọkùnrin ọkárí obìnrin ṣùgbọ́n lọ́sọ̀ kó mútọ̀ àárọ̀ tún ẹ mútọ̀ àárọ̀ tún náà kárí ọkùnrin tún kárí obìnrin torí pé kullu jam'in mu'annas wọn ní kò yá wọn. ṣé àwọn náà ò ní láwọn ọkọ wọ́n sì tó wọ́n ní <laughs> ní ní lọ́jọ́ pọ́pin nìkan lọ́lọ́run ṣàánú abájọ tí wọ́n máa dùn tí wọ́n bá ti bí ọ̀pin wa azwajun mutahharatun àwọn òní lọ́kọ̀tọ́kọ̀ ẹ̀ tọ́lọ́kọ̀tọ́kọ̀ yóò ní ọlọ́mọdé àríbàjẹ́ bí àwọn aláìlórí lọ́kàn ní Uganda tí wọ́n ń ròyìn wọn yìí BBC kan ní wọn á gbéra jáde nínú ìwé ìròyìn pétọ ẹ new style o àyùbá àmà bẹ́ẹ̀ náà bá kàn Uganda limited. wọn á ní ọ̀kan náà àwọn ọkùnrin tó fojú hàn wọn ń wá akápá àwọn ọkọ̀ ọba àlàáfíà rẹ̀ tó ti pé kèsì rí lọ́pọ̀ ń bẹ̀ ewo lélẹ̀ ọkùnrin méjì ń kan. wọn á pín ọjọ́ wọ́n lọ ní ọjọ́ sátidé eléyìí ọ̀lọ́ sunday ti sátidé ọ̀lọ́ monday ti sunday ni ọ̀lọ́ ń tà látà ẹ̀wọ̀n nǹkan mẹ́rin àwọn ọ̀bùn burúkú àwọn ajá ọkùnrin kan náà lọ yọ obìnrin obìnrin pípọ̀ ó sì dá fọkùnrin ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o kí sọkùnrin ló ṣe ra rẹ̀ bẹ́ẹ̀ o torí tí ọkùnrin bá ti mọ̀ pẹ́lú mi kọjá lára rẹ̀ olóòzùlé ọkọ nìyẹn o abẹ́ ẹ̀kọ́ ni nígbà tí èsì kórìí jẹ́ dàrú tí èsì ṣe dayos dayos lẹni tó rí pé àwọn ọ̀sẹ̀ ìsìnà tó ti gbẹ̀nu lọ bẹ́ẹ̀ eh, nígbà tó ti pé wọ́n kúkú jà kankan lọ lára rẹ̀. àwọn aláìpé orí tó bá sọ báyẹn anábì ni wọn ní wà ọkùnrin kan lọ́yọ̀ obìnrin àmọ́ obìnrin púpọ̀ kò burú fọkùnrin lọ́lọ́run ti sọ pé wàá zuwájún mutahhara. tán àwọn obìnrin yìí báyìí ọlọ́run tó ròyìn wọn ó ní wọn hurun 'ayn ka'amthali al-lu'lu' al-maknun jaza'an bima kanu ya'malun ya'malun wípé àwọn ẹlẹ́yin ju gẹ́ ni wọ́n ọkọ nìkan làwọn máa rí ọkọ nìkan ni máa rí wọn yàtọ̀ sí wọ ó ti bẹ́ẹ̀ ta ó ti bẹ́ẹ̀ ta nígbà tó kọ bá rí gan ojú wúruwúru ni àti bí eérú tí ọba wa jáde tára yóò rojú ẹ ọ̀sọ́kọ̀ mọ́ ọ̀sọ́kọ̀ mọ́ àmọ́ àtàlẹ́jẹ́ nà ọkọ wọn nìkan ni wọ́n ní kó bójú ó ní kí ni wọ́n fẹ́ bójú fún pé kí ni kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kára yóò rojú èèyàn ni o ẹni tó ṣíjú lẹ̀ gan ti kàrá já ká tó wá pé. abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ọkọ rẹ ni ìyàwó ọkọ rẹ ni wọ ìdí tí wọn fi ní kó fojú nítorí òun ló ní ọ wọ́n wá ní rárá kò lè fojú ọ̀pọ̀ yí ọ ní ìsìn náà tó ní kí àwọn olùsíjú lẹ̀ faraye torí ìyàwó gbogbo yín jọ ni ìyàwó gbogbo yín jọ ni wọ́n á pè lórí fóònù ọ̀hún àníta ló ń pè ọ́ yẹn tani ò ní pè ẹni tó la sí làárọ̀ ni sáwọn ọlọlẹ ńgbà tó rí ọkùnrin ọlọgẹ ẹka àárọ ẹkẹjẹ mẹ́ta sọ ya so ló wá ẹjọ sí mo lè rí nọ́mbà yẹn àbúrò mọ rí nọ́mbà ẹ máa gba nọ́mbà lọ́dọ̀ yẹyẹ wọn wá ń pè lóru àbúrò rẹ ni àbí bàbá rẹ lóhùn ọkùnrin kan tí a pàdé lónìí báńkì ni. ti àyíwá kò túmọ̀ sí pé tọ́wọ̀ bá bójú kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ o torí pé tọ́wọ̀ bá sì bójú ẹ̀yẹ kò bà sírí ara rẹ̀ kọ́ ọmọ bá dọ́mọ aná kọ́ ọmọ bá dọ́mọ aná ìyá zina aljanna wò pé ìyá ọwọ́ tọ́ ilé ìjẹba nínú àdìsí Anas ibn Malik radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní walaw anna imra'atan min ahli tó bá yẹ kó obìnrin kan nínú àwọn obìnrin àlùjẹ́nà ìtọ́lẹ̀ àti ilẹ̀ ahlil ard tó bá yọjú àwa tá a wà nílẹ̀ nísìn la ọba àti máa bẹ iná húmọ́ ojú rẹ̀ lásán ọba mọ́lẹ̀ ti bẹ láàrin ilẹ̀ àti sámà ó rò pé àwọn obìnrin lásán ọba mọ́lẹ̀ ti bẹ láàrin ilẹ̀ àti sámà. wàlẹ̀mẹ̀lẹ̀ ọ̀hún rí ìhàn ọ̀wọ́ wíwò tó wulẹ̀ òórùn tó dùn ọba kárí wala nisfuha ala ra'siha khayrun min ad-dunya wa ma fiha ìdajì rẹ̀ sókè ìdajì obìnrin aljanna sókè ó lórí jùlọ ayé àti gbogbo tí ń bẹnu lé ayé lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọwọ́ àánú àdéhì kan ẹ̀ka àwọn obìnrin ọlọ sọ́ra o pípé tó bìnrin rẹ̀ ń lé ayé àwọn ìyàwó rẹ̀ ń lé ayé tó máa ń fara ní ọ àwọn ìyàwó tó lọ́n ti pèsè kalẹ̀ jọ aljanna tó bá jọ mọ́ aljanna wọ́n máa kìlọ̀ fún wípé kòbóró máa tanra rẹ jẹ fúngbà díẹ̀ náà ni fúngbà díẹ̀ náà ni ọ̀fẹ́ dé wá bá wa ọ̀fẹ́ dé wá bá wa níbi tí ó ti máa gbádùn láéláé tọ obìnrin tó wà láyé pé ṣé obìnrin alìjẹ́nà làwọn náà ní àbóbìnrin kù làwọn o bẹ́ẹ̀ ni tí wọn náà bá ti rà alìjẹ́nà wọ̀ wọn náà tọkàn náà obìnrin alìjẹ́nà bọ́lọ̀ sí wàá ròyìn wọn ni wọn náà ó torí ẹ ò lùzù kankan bọ́lá ń ṣe ròyìn àwọn obìnrin àlìjẹ́nà náà làwọn obìnrin ilé ayé náà jẹ nígbà tí wọ́n bá rà àlìjẹ́nà wọ̀ kọ́lọ́ mọ́ sí ilé wọ̀ wá. orin táwọn ìyàwó ọmọ kọ sáwọn ọkọ wọn létí nínú àlìjẹ́nà àwọn obìnrin ọmọ kọrin sáwọn ọkọ wọn létí nínú àlìjẹ́nà eléyìí ò ọmọ kọ sọkọ wọn létí nínú àlìjẹ́nà. Ànábì sallallahu ó láwọn obìnrin àlìjẹ́nà la bi ahsana aswatin sami'aha ahadun qat pẹ̀lú ohun tó dùn jù téèyàn gbọ́rù rẹ̀ rí inú wọn fi máa kọrin sí àwọn ọkọ wọn létí àlejò alẹ́ ẹ̀jẹ̀ fún yín lápẹ̀jù èrò orin tí wọ́n máa kọ. nahnu khayrul hisan azwaju qawmin kiram àwọn alẹ́ni tó rẹwà tá a jẹ́ ìyàwó fáwọn ẹni àpọ́nlé àwọn ẹlẹ́ni tó rẹwà jù tá a jẹ́ àwọn àwọn ẹni àpọ́nlé kí lọ́wọ́ ayẹ ni àpọ́nlé náà sì bá ṣerú àwọn eléyìí. tọ́ báwo làwọn ọkùnrin wọ́n sì máa bá àwọn obìnrin lò nínú àlùjànnà. ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Zayd ọmọ Arqam radiyallahu anhu. ọlọ́run Nabi sallallahu alaihi wasallam sọ pé inna ar-rajula min ahli al-janna la yu'ta quwwata mi'ati rajulin wàṣọrùbì wàṣọhàwàtì wàlìjìmà dájúdájú ọkùnrin kan nínú àlìjẹnà ọlọ́run bá yóò fún ní agbára èèyàn ọgọ́rùn níbi ká jẹun yóò máa jẹun bí èèyàn ọgọ́rùn yóò máa mu bí èèyàn ọgọ́rùn yóò sì ní ìfẹ́ obìnrin bí èèyàn ọgọ́rùn yóò sì lè ba obìnrin ọgọ́rùn lò tọ́n báyàwó rẹ̀ lásán lò tọ́ sálé ọlọ́run fún ọ sáti sagbára ọkọ̀ wàlìjẹnà ọlọ́run fún ọ lágbára èèyàn dání èèyàn ọgọ́rùn kò ní kàn máa màgúnmu láyé kó máa tán ara rẹ jẹ o ọwọ́ àlọ́ sí para rẹ ayé kó má ọ màgúnmu títí títí tí abẹ́ òṣìṣẹ́ má àsìkò tó wá gúnmu kàn tò láti tẹ́ nà láì màgúnmu ọlọ́wọ́n bọ́ sọ dẹni tó lágbára èèyàn ọgọ́rùn ẹnìkan á ní tó òun ní payàwó òun kò ní pa wọn ọlọ́wọ́n ti kẹ́yìn náà kẹjọ sí rẹ́gí ara yín Yahudi kan á sọ pé ya Rasulullah فإن الذي يأكل ويشرب تكون له تكون له حاجة ẹni tí máa ń jẹun tí máa mú mi yóò bùkátà láti yàgbẹ́ o فقال رسول الله صلى الله عليه وسلم حاجة أحدهم عرق يفيض من جلده فإذا بطنه قد ضمر wọ́n ní bí wọ́n sì máa gbọ́ bùkátà wọn òun náà lóògùn tó bá ti làágùn báyìí inú wọn sì tún pala àdìsí tó ń sọ pé wọ́n gùn sẹ́yìn àdìsí sọ pé wọ́n làágùn kò sí kan tó takora wọn láàrin ìgúnṣẹ́ àti oògùn. tán ọ̀kan náà sàbí Abu Hurairah radiyallahu anhu wọ́n ní wọ́n bí anábì léèrè pé ya Rasulullah hal nasilu ila nisa'ina fil janna sáàlì dọ́dọ̀ àwọn ìyàwó wa náà àlìjánná bí sáàmà dọ́dọ̀ wọn nínú àlìjánná anábì sallallahu alayhi wa sallam wọ́n inna ar la yaslu fil ila mi'ati azra èèyàn máa bá ọkùn obìnrin ọmọge ọgọ́rùn lò lójúmọ́ kan lálùjánnà ọmọge ọgọ́rùn kan lò lálùjánnà lójúmọ́ kan alimami Tabarani ló gbé jáde nínú tírà al-Awsat bi sanadin sahih sáwà bímọ nínú àlùjánnà sẹ́yìn àti bímọ wà nínú àlùjánnà bẹ́ẹ̀ ni nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu nínú àdéhùn tí imaamu ahmed àti tirmidhi gbé jáde lọ́nà tó kúnrégé wọ́n ní almu'minu anabi sallallahu alayhi wa sallam ní almu'minu idha ishtaha alwalada fil janna tí mu'mini bá ń tọ́ba tọ́ba tọ́ma bá wù tọ́ba bá wù láti ní lal janna kana hamluhu wa wad'uhu wa sinnuhu fi sa'a láàrin wákàtí kan ni oyún àti bíbí àti ihu eyín àti rí àti kẹ́yìn rẹ̀ ó láàrin wákàtí kan báyìí ni wọ́n máa ń ṣẹlẹ̀ lálùjànnà tọ́ tẹ́yẹ̀ bá wà lùjànnà ìdẹ̀ra rẹ̀ kì í tán o ìdẹ̀ra rẹ̀ kì í tán anabi sallallahu alayhi wa sallam oni yunadi munadi olùpèpè ó pèpè innalakum an. تصحوا ولا تسقموا ẹ̀yọ́ máa aljanna aláṣẹ alẹ́ máa bẹ̀ ọ́ ẹ̀ní sáré abadan láéláé wa inna lakum an tahyaw ẹ̀ máa sẹ̀mí nínú aljanna ni o sálẹ̀ tamutu abadan ẹ̀ sì ní kú láéláé wa inna lakum an tashibbu tí yín ni pé ẹ̀ máa bẹ lọ́dọ̀ ní gbogbo gbà wala tahramu ẹ̀ ò ní gbó abadan láéláé wa inna lakum an tan'amu fala tara'asu inú dẹ̀rọ alẹ́ máa wà láéláé oṣù ní táyín abadan láéláé wa dhalika qawlullahi azza wa jalla ilé ìlọrọ ọlọ́run tó sọ yìí pé wa nudu an tilkumul jannatu urithumuha bima kuntum ta'malun wọ́n pè wọ́n pé lẹ́yìn làlùjáná àjogún rẹ̀ fún yín látàrí tẹ̀sí níṣẹ́ ìjọba àlìjẹ́nà wa máa sùn bí sáà máa sùn lálìjẹ́nà àbá mi sùn tá a bá sùn sáà máa ṣiṣẹ́ òṣìṣẹ́ lálìjẹ́nà ìgbádùn lásán náà ìgbádùn ní ní gbogbo wa ṣùgbọ́n ìjẹ́ wa ń bẹ nínú ìgbádùn àlìjẹ́nà pípé ká sùn kò sóorun nínú rẹ̀ kò sóorun lálìjẹ́nà ìgbádùn láéláé ni tá a bá wá sùn sórí òní fọ wá sójú òní ro wa ayé nù ìrìn àkọ́ àmọ̀lẹ́ka náà jẹun wọ́n èmu wọ́n èsùn wọ́n sì ń bẹ lábẹ́ mi bẹ́ẹ̀ náà ìtọ́lọ̀ ń bá ní káwá lìjánà kò sóorun bẹ́ẹ̀. ó wá nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma qala nabi sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè pé ya Rasulullah hal yanamu ahlul janna ǹjẹ́ àwọn ọmọ àlìjẹ́nà wa wọ́n wàá máa sùn bí? ọ̀lẹ́lẹ́ anábì ní rárá o anáwó akhul maut torí pé oorun tẹ́ rí yẹn ọmọ ẹ̀yà kú ni ọlọ́run ti sọ pé kò sí kú nínú àlìjẹ́nà rawahu al-imam al-bazzar bi sanadin sahih imam al ló gbé jáde gbọ̀nà tó kún régé allahumma inna nas'aluka al wa ma qarraba ilayha min qawlin aw amal wa na'udhu bika min an-nar. وما قرب إليها من قول أو عمل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بسرعة بسرعة بسرعة هو يعني

Kemudian dia terlibat sama kemudian kemudian dia minta

ní ẹ̀wọ̀ ìyàwó ló kọ pé tí wọ́n lè lọ sọ̀rọ̀ lọ sí ọjọ́ látara ní ìṣẹ̀lẹ̀ Thank you. الحمد لله. tí oníbèrè béèrè gbèsè tá a bá wà aljanna tán tí ọmọ aljanna ni wọn máa pọ ọmọ aljanna ni àbáwọn ẹrú Ọlọ́run méjèèjì náà ẹrú Ọlọ́run ni wọn láéláé ọmọ aljanna náà sì ni wọn torí pé kìí pé torí pé tó aljanna lọ́wọ́ á di pé wọ́n dára rẹ̀ ìwọ́n náà lọ dà wọ́n tòlẹ́yìn náà ìwọ́n tó lọ ti dá tó gbélé ayé ìwọ náà lọ dá padà lọ́la òkèèyà tó ẹrù ọlọ́run náà ni wá láéláé tó bá sì wà lẹ́nu ọmọ àlùjáná náà ni ọmọ. sani ìjọ tí ó tún pọwọ́ létà níbi sallallahu alaihi wasallam ní púpọ̀ ìjọ anábì Musa alaihi salam kébí tí wọ́n nínú hadithi ẹ̀ ohun tí ọlọ́run fi hàn nábì sallallahu alaihi wasallam fún anábì kan wà kò ń rán anábì kan pẹ̀lú èèyàn kan ànábì kan pẹ̀lú èèyàn mẹ́ta sí mẹ́wàá ànábì kan pẹ̀lọ́kùnrin kan àbí méjì òun sì wá rí ànábì kan pẹ̀lú àwọn èèyàn já ti rẹ́rẹ́ òun á rò pé ìjọ òní wọn á sọ fún pa ànábì Musa ni aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ ẹ̀yìn rẹ̀ lòun á tún á rí àwọn èèyàn kan tán lọ bí bá wọn á ní ìjọ tèmi nù ìpànàbì Musa aleyhi salam òní akitọrọ náà sì. أتباع بعد النبي محمد صلى الله عليه وسلم ńlá ọmọ lẹ́yìn rẹ̀ النبي محمد صلى الله عليه وسلم أنا wa sallam. wọn náà kan náà ní wọn náà wọn ní wà lìjánná bẹ́ẹ̀ ni kótó di pọlọ ń padà kó wọn síbi tó kó wọn sí ni àmọ́ pé wọn máa bẹ gbére kése kó sì tọjọ bẹ́ẹ̀ jọgbọn dàrú yàrá síwájú kọlọ tó kó wọn síbi tó kó wọn sí ni ìmọ̀ lẹ́yìn tó bá kó wọn síbi tó kó wọn sí tán kò sínú pé wọn ò sí lálùjá náà wọn ò sí náà torí kò sí lè kẹta lálùkìyà kò sínú pé kò ní wà àlùjánnà ó kì í máa sì máa jókòó lóde rárá o kò sóde inú kọ́ wà àlùjánnà àbíkọ́ wọ nánà ni. wọ́n ní sọ́ràn àyàn ní gómìnà ó bẹ́ẹ̀ ni ọ̀ràn àyàn ni ní kò bójú torí pé kò yí àwọn akínlẹ̀ gbà lérò pẹ̀lú pọ́ràn àyàn ni àbí súnà tó rà ahkam shar'iyya àwọn òfin ṣẹ̀ríà òṣìṣẹ́ kan tí islam ní ká tẹ̀ lójúmọ́lẹ̀ bóyá nǹkan à ń béèrè bẹ́ẹ̀ pé sọ́nà ni àbí súnà sódà àtẹ́fẹ́ pátì ẹ̀sẹ̀ sí pé náà ti sọ pé súnà ni ah, that is all ìyẹn ni pé bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo tí èso ọ̀ràn yẹn ti tẹ̀lébà ara àlìjáná wọ̀ ọ̀rọ̀rùn ọ̀rọ̀ àlìjáná náà là á sì ń sọ. tontorí ẹ̀ kákùkù lè bá àtìlẹ̀kùn rẹ̀ ọ̀ràn yẹn ni tó kálukú sinmi ẹ tẹ́ntì ọba ṣe sẹ́lọ̀ ọ̀sẹ̀lọ̀ ọjà bó ṣe jẹ́. Sheikh Al-Albani rahmatulahi alayhi láti pé ńgbà táwọn náà pọ̀ sínú tíra wọn àwọn ní kì í sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ò lè gbà kíyàwó àwọn àbá àwọn obìnrin tó ti dàgbọ́ jáde ńlẹ́ láì bójú àwọn ò lè gbà kí ni túbọ̀ lè gbà kì í sì sọ̀rọ̀ rẹ̀ sọ́jọ́ra ọ̀jọ́ra wọn ọjọ́ bó ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní sáàgùn mọ́tò náà àlùjáná dáadáa dáadáa mọ́tò tilẹ̀ ayé wàhálà lásán wàhálà lásán tí ọba sì kó ń bẹ̀ kọ́ lọ́wọ́ yóò sì tún máa ṣe é sí ilé mẹ́kọ̀ọ́ gbogbo gbà ẹ̀yin náà sì ti máa kó ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ń wàhálà ní láyé ń na ẹni ẹni bá ń wá wàhálà tí ò rí ẹ̀sọ̀ fún kóró kù má tó makaniki ni ògbó owó makaniki ni ògbó owó ẹ̀jẹ̀ wàhálà lè ayé mi àmàlà kìyàmà allah kọ́dà ntí ojúmọ́tò lọ́tà àti ẹ̀mú kọrin. ṣe gbọ́ òun lọ́lọ́ ó tó máa ṣàlàyé fáwọn ọmọ àlùjáná ńbẹ̀ńbẹ̀ kọ́lọ́ má ṣe lè wọ̀ wá. eléyìí ti dáhùn léèrè púpọ̀ mi ṣé bàálù ńbẹ̀ńbẹ̀ sọ́kọ̀jú omi ńbẹ̀ńbẹ̀ ṣé ẹ̀ máa pé láyé ń bí gan ibi tí èèyàn bá rí ìrànmọ́ lórí ìrànmọ́ o ṣé àgbẹ̀ gbogbo mọ́tò tí wá ń bí kọ́lọ́ sọ àánú wa náà ni gba mọ́tò tí kọ́lé tó dáa ju táǹpé mọ́tò ń bí pé ọ́ mọ́tò nẹgbà ọ́ ṣe kíníkà ìrọ́ lásán ó ti rìn jáde láyé kó ríran o kó rí àwọn mọ́tò gan pé ẹ́ ó lọ padà nàìjà sọ gbogbo mọ́tò ayé òun gbogbo tuntun tí wàá dá tó nà irọ́ lásán lẹ́gbẹ̀ẹ́ tí ọ wà lálẹ́jẹ̀nà ẹ̀ abẹ́ ìgbọ́n tó lọ sọ ni ntójú òrírí ntétí ọ̀gbọ́rí ntọ́kànkàn tí ẹ̀rù ń parẹ̀ rí ní dáadáa ìbẹ̀ lálẹ́jẹ̀nà ọlọ́mọ sì wọ̀ wá. wọ́n ní àgbò tí wọ́n tẹ̀ sọ̀wọ́lé ya bẹ́ẹ̀ àmọ́ tó bá ń pẹ́ bá ní omi tí wọ́n tẹ̀ lọ́dà agbára yín ka òun lọ́ọ́ ẹ̀kẹ́ lò èyí tí wọ́n tẹ̀ lọ́dà òun lọ́ọ́ lò nítorí pé ọ̀dà tán tẹ ẹnu àléébù ni ṣùgbọ́n lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá ń pè lọ́ọ́ bá ní kìí sàléébù tó lè mú ọmọ lè ṣírù rẹ̀ ṣe léya ọjà bó ṣe jẹ́ wọ́n lẹ́ni tí ó bàlágà títí tó fi kú níbo lòun lọ o alijanna ni tó bá ti jẹ́ pé mùsùlùmí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí alijanna ni lọ tààrà torí rẹ̀ àwọn ọmọdé wa kéékèèké tí wọ́n kú wọ́n kú oríire àwa náà kú oríire tẹ́kọ̀ mọ alijanna ti jáde lára wa láì tí kú wa ti mọ̀ pọ̀ mọ alijanna jáde lára wa alhamdulilah tó o bá fẹ́ yàwó wo lé mele yìí ẹ̀ńtí ọ̀fẹ́ tó kàn lọ́ bí máa lè kán ọmọ tí wọ́n á kú ẹjọ́ sà wọ́n ṣàtìmẹ́sì ọmọ yẹn wá kú ṣé àlìjáná lọ́mọ yẹn máa lọ àlìjáná bá wọ. àlìjáná kí ló ń béèrè fún inṣàlá àrùn kan àlìjáná fún àmọ́ wọ ọ̀daràn ni wọ́ ọ̀daràn bàbá zina àníkọ fẹ́yàwó tọmọ bá sẹláìsì Allah kótó balaga àlìjáná tẹ́lẹ̀ ìjẹba so nǹkan bẹ́ẹ̀ nígbà tí wọ́n lọ sẹ́ni tí èsè mùsùlùmí ìwọ obìnrin babaláwo mẹ́ ò gé ṣe ìyá o ìyá jẹ́ mùsùlùmá bàbá jẹ́ káàsìrì ọmọ wa fún kékeré iná nìyẹn iná nìyẹn àtikọ́ wa bẹ́ẹ̀ abna'ul kuffar àwọn ọmọ kẹsìrì táwọn fún kékèké níbo làwọn lọ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ìdánwò ètò bá ṣàṣeyege àlìjánà ètò bá fìdí rẹ̀ ní iná. wọ́n ní báwo ni ìdájọ́ sọ́láàt táwọn ṣe lẹ́yìn ẹni tí páàgùn ti ń yọlẹ̀ ti ń dàlá èrò pé páàgùn ní dàlá páàgùn gan ló náà tó kí ni ìdájọ́ sọ́láàt tẹ́ ṣe lẹ́yìn páàgùn kì í nítorí pé òun òpìdán nìyẹn báyọ̀ tilẹ̀ máa ṣe sọ́láàt lẹ́yìn òpìdán ẹni tí ọgbọ́ lọ́n gbọ́ tí ọgbà anábì gbọ́ sallallahu alaihi wasallam ilé ìdẹ́rù ṣe jẹ́ mbẹ́. wọ́n ní sáà lè bá ẹlẹ́sìn nasọ́ra lọ sí ṣọ́ọ̀ṣì. rárá o ẹ gbọ́dọ̀ bá wọn lọ under any circumstances ẹ gbọ́dọ̀ bá lọ. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره lábẹ́ àyà yìí àti gbogbo àyà tó jọ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní eléyìí ní sábàbí tí wọ́n fi sílẹ̀ wọ̀ fún mùsùlùmí láti bá kèfèrí wọ church láti bá kèfèrí wọ synagogue láti bá kèfèrí wọ ìlédì láti bá kèfèrí wọlé òòṣà ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn gbà tó ń ṣẹbọ sọlọ wọn yéé sì kọ wọn yéé sì kọrin tọhídì nínú ṣọ́ọ̀ṣì gbogbo orin ṣọ́ọ̀ṣì ẹbọ ni ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mí mímá sógo ni fún ọlọ́ọ̀nù àbẹ́bọ shirk tó ń torí ọ̀gbọ́dọ̀ bá wọn wọ̀ ọ́ kò sí nǹkan kan tó sọnù tó gbátẹ́gùn gbé wọnú ṣọ́ọ̀ṣì tọ̀ lọ kò sí ilé ìjẹ̀bù sì jẹ́ wọ́n ní sáà tún máa wá ìmọ̀lá àlùjánnà náà á máa lọ sí hálùkọ́ débi sẹ́ni ká lè wà àlùjánnà náà là á ṣe lọ tọ́ta wá ti wà àlùjánnà ó ti parí àmọ́ gbogbo tí ẹ̀ máa ń fẹ́ lálùjánnà náà ni ó rí gbogbo tí ẹ̀ máa ń fẹ́ ni ó wọ́n lọ́n mo fẹ́ rí ìdánilẹ́kọ̀ọ́ kí n sì jókòó ń bẹ̀ wàlẹ́ ọba ara rẹ̀ ń bẹ̀ sọ eléyìí àmọ́ pé wàhálà wàhálà ti pin lẹ́yìn ilé ayé bì sórí di eléyìí ọ̀gá náà olùmọ̀wá ní Sudan wọ́n ní táwọn bá kú táwọn tọrọ lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà pé táwọn bá kú náà ní kọ́lọ́ da láìbírì àwọn padà fáwọn lálùjẹ́nà torí pé síra lọ wọ́n jù lọ́dọ̀ olùmọ̀ ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹgbẹ́ wọn náà wá ní à inṣàlá ẹ̀ tún rí ìdè tó tún dáa jùlọ lájẹ̀nà bẹ́ẹ̀ torí pé ntójú òrìrì ń bẹ lájẹ̀nà ntétí ọ̀gbọ̀rì ń bẹ lájẹ̀nà ntí òtí ẹ̀rú yẹ́rí lọ́kìnyẹn ń bẹ lájẹ̀nà èwo ni wọn náà fẹ́ ẹnìkan fẹ́ràn kúlíkúlí púpọ̀ ó ní wọ́n lọ kulikuli kọmọ wọn pẹ̀lú gbọlọ yìí tó da dunu kulikuli la zẹ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kẹni kò